kété kété nílé ògùn ooo ìsàlẹ̀ odò ní ti ọba òrìṣà èmi ti délé ajé má pẹ́ gbòrògùn ṣùṣù ni wọ́n fi kọ́lé ajé mi mí. adíbábọ́bà mẹ́rin òpó múlẹ́rọ́ níjọ́ tí wọ́n lọ rèé forí balẹ̀ láàfin ọ̀ ni wọ́n ní kán rúbọ. kétékété nílé ògùn ooo ìsàlẹ̀ odò ní tí ọba òrìṣà èmi ti délé ajé má pẹ́ pòrògùn ṣùṣù náà fi kọ́lé ajé mi dèmí adébáfọ́ ọ̀run mìlà ègbò níjọ́jú rẹ̀ gbogbo ń fi ilé ẹ̀ṣẹ̀ ààrẹ kọjá lọ wọ́n ní kó kalẹ̀ ẹbọ ni kó wá ṣe ó gbẹ́ bọ̀ ń bẹ̀ orúbọ ògbójútó ọ̀pẹ̀ ó tọpẹ̀ ó sáàtú kanlẹ̀ bọ̀ kẹ̀kẹ́ mọ́ra ntí àríyá ní kájí ó fi ilé ẹ̀dú ṣe àríyá owó tó ń lọ tẹ́lẹ̀ tí ò yálé ń kọ́ ọ̀bàrà ewo rí ifá kàrí wọn yàsọ́dẹ̀dẹ̀ awo ọ̀bàrà ewo ọlá tó ń lọ tẹ́lẹ̀ tí ò yálé ń kọ́ ọ̀bàrà ewo ifá kàrí wọn yàsọ́dẹ̀ awo ọ̀bàrà ewo gbogbo ire tó ń lọ tẹ́lẹ̀ tí ò yálé ń kọ́ ọ̀bàrà ìwòrì ifá darí wọn yàsọ́dẹ̀ awo ọ̀bàrà ìwòrì ní agbára olódùmarè gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ifá darí ajé yín wá ojú ajé ò pọ́ yín ẹ ò ní táwọ́ ná ẹ ò ní táwọ́ lò ẹ ò ní dánùkàn ṣe lé ayé yín ẹ gba bójé kì í nùkàn ṣe gbó oh, ìjòkó ọ̀dọ̀ kì í nùkàn ṣọ̀dọ̀ oh, ẹ nínúkàn ṣe lé ayé yín gbogbo ọba aládé látòrí ọ̀nì ìṣàká bèsì olórí aládé gbogbo mo kí gbogbo ọba aládé gbogbo ládéládé gbogbo lóyèlóyè kẹ ẹ gbó kẹ ẹ tọ́ o àṣẹ kẹ ẹ dàgbà kẹ ẹ dògbó àṣẹ kẹ ẹ má bọ̀jọ́ ọlọ́jọ́ lọ àṣẹ kẹ ẹ pàṣẹ owó kó ṣẹ àṣẹ kẹ ẹ pàṣẹ ọlá kó ṣẹ àṣẹ kẹ ẹ pàṣẹ iyì kó ṣẹ àṣẹ kẹ ẹ pàṣẹ ìdùnnú kó ṣẹ àṣẹ àdìkàṣẹ má ṣe kú mọ́ yín lẹ́nu gbogbo ládéládé gbogbo orí adé tí ń bẹ nílẹ̀ Yorùbá mo kí yín o kẹ ẹ dẹni àjíkí kẹ ẹ dẹni àjíyìn kẹ ẹ dẹni àjífọ́ ọ̀rẹ́rẹ́ lọ kẹ́ ẹ rí bá ti ṣe é kẹ́ ẹ lọ́nà gbégbà kẹ́ ẹ má tẹ̀lẹ́gbẹ́ kẹ́ ẹ má rẹ̀yìn lọ́gbà gbapagbapá kó má ṣe gbapá ayé o gborígborí kó má ṣe gborí yín gbojúgbojú kó má gbojú lọ́wọ́ yín gbapagbapá kó má gbapá lọ́wọ́ yín o gbogbo ẹ̀yà ara tẹ̀ mọ́ sílẹ̀ ayé kọ́kọ́ ọ̀kan má fi sílẹ̀ láyé lọ o kábíyèsí bàbá gbogbo lóye gbogbo ládéládé gbogbo orí adé gbogbo mo kì yín. ẹkú ilé ẹkú àpèrè ńbẹ̀ ń wo ẹkú orò orí ìtẹ́ ẹ pẹ lórí ìtẹ́ ẹ lo ìtẹ́ àwọn baba ńlá yín o láṣẹ olódùmarè ẹ gbogbogbò bí ọba olówó àkọ́kọ́ ṣe gbó o ọba olówó àkọ́kọ́ tó gbó ó fi ọmọ owó ṣe ọmọ owó jẹjẹjẹ ó kù bí jẹjẹjẹ o ẹ aburú ò ní ṣe yín. àṣẹ kó nílẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lórúkọ mi là mí mọ́ alágbàwí àtòlùdáǹdè wa o. àṣẹ. tọ́ mo kí gbogbo lé o mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa ẹ̀kọ́ àfojúbà wa lénìí gẹ́gẹ́ bí ètò tá a là sílẹ̀ ètò ọba aládé la pè ní a máa fi ìní jí àwọn ọba wa níyè ní tí wọ́n ti gbàgbé orí ètò ìtẹ́ ọba la wà lọ́wọ́lọ́wọ́ ayé ẹni là á máa sọ̀rọ̀ nípa ìtẹ́ ọba orí àpèrè tí ọba jẹ lé lórí àti ìwúlò àwọn òrìṣà pẹ̀lú àwọn ọba wa ìdí tó bá fi di igbákejì òrìṣà tó fi jẹ́ pé a lè yọ òrìṣà kúrò nínú orúkọ ọba ayé ẹni là á máa gbé ètò náà yẹ̀wò a máa jira wa níyè kí ọba aládé pàápàá lè mọ ohun tó sọnù àti ìtàǹkẹ́yìn sí lọ́wọ́lọ́wọ́ mo kí gbogbo wa o ẹ̀yin ènìyàn mi ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ yín ètò tá a ṣe lénìí yìí ẹ jẹ́ kó délé kó dóko kí gbogbo àwọn ọba ládéládé kí wọ́n ó rí ètò yìí gbogbo orí adé wa gbogbo ẹ jẹ́ kí wọ́n ó rí ètò yìí ẹ jẹ́ kí ètò yìí ó dọ́dọ̀ wọn lẹ́tà ìní yìí ẹ jẹ́ kí wọ́n ó rí kà láàfin wọn ẹ dákun ẹ jọ̀wọ́ ìrànlọ́wọ́ tá à ń fẹ́ lọ́wọ́ yín nìyí lórí ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ojú òní tiwa o lénìí n tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní yàrá àwọn ọba lẹ́ni òun ni ọ̀rọ̀ òrìṣà òrìṣà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn láti pe àkọlé ọ̀rọ̀ tòní ní àjàkálẹ̀ àrùn àjàkálẹ̀ àrùn ẹ̀yin kábíyèsí ẹ̀yin bàbá wa ládéládé mo kí yín o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo tún wá jìnnà réré sọ́ba níwọ̀n ẹgbẹ̀je torí ààrẹ ọba fín ni ọba ń pa òrìṣà ní máa ń pa olóhùn méjì ọba aládé ní máa ń pa ẹlẹ́jọ́ asẹ́sẹ́ mo kí yín tẹ gbókè o ẹ̀yin kábíyèsí gbogbo ẹ bá mi wá nǹkan fìdílé ẹ jókòó sórí àpèrè kẹ ẹ yá mi létí yín láti gbọ́ ohun tí mo fẹ́ bá yín sọ lẹ́nu lẹ́tà tèmi ẹ̀yin ọba aládé lẹ ní mo fẹ́ kẹ ẹ yá mi létí kẹ ẹ gbọ́ mi. nígbà tí ìwáṣẹ̀ nígbà tí ìwáṣẹ̀ òrìṣà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn àwẹ̀dẹ̀ kan tọ́kọ́ tó wẹ mọ́ oore tó ṣe fún orílẹ̀-èdè yìí má lè gbàgbé ní o oore tó ṣe fún orílẹ̀-èdè yìí má lè gbàgbé ní o ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn yìí ni màá kọ́kọ́ pàtàn rẹ̀ fún yín lónìí tá a kọ́kọ́ mọ ta ni ọ̀ṣun àti pé kí ni ìwúlò ọ̀ṣun tá bá sọ̀rọ̀ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn obìnrin ni òrìṣà ọ̀ṣun ẹ̀yin kábíyèsí bàbá obìnrin ni òrìṣà ọ̀ṣun jẹ́ òrìṣà ọ̀ṣun ti jẹ́ òrìṣà tó máa ń bá omi ṣiṣẹ́ pọ̀ òun kọ́ lomi o ọ̀ṣun kọ́ lomi o ọ̀ṣun ò ní ohun oṣù lómi olúwẹ̀rí ló lomi olókun ló lomi ọlọ́sà ló lomi à ń bọ̀ ń yàrá omi ṣùgbọ́n ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn òun ń bómi ṣiṣẹ́ pọ̀ ni nítorí ìṣàkóso iṣẹ́ títí rẹ̀ nínú ayé obìnrin ni Ọ̀ṣun jẹ́ obìnrin ni Ọ̀ṣun jẹ́ onírúurú ìtàn lẹ́lẹ́ ti gbọ́ nípa Ọ̀ṣun nínú ayé èmi ò wá pàtàn Ọ̀ṣun mi ò wá sọ pé bí láti bí Ọ̀ṣun báyìí lọ́ṣun ṣe rọ̀ wá sáyé ìyẹn kọ́ ni mo wá sọ fẹ́ yìí bàbá rárá o ìwúlò Ọ̀ṣun nílẹ̀ káàárọ̀ òjíire tá a ti kẹ̀yìn sí ni mo bá wà ní tó bí ìwúlò Ọ̀ṣun sínú orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti gbàgbé tẹ́ ẹ sọnù tẹ́ ẹ kẹ̀yìn sí tá wípé ọ̀rọ̀ àná ó ti ń di bá mi bá wa lọ́wọ́lọ́wọ́ o ń tẹ́ ẹ kẹ̀yìn sí ó ti ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ orílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá gbogbo ọbaládé hmm, ọmọ ni wọ́n sọ lánàá pọ́mọ tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ lẹ́ni ọba tó bá ti sọ ilé nù ó ti sọ àpò ìyàkọ́ ọba tó sọ̀ṣẹ̀ṣe nù tó gbàgbé ìṣẹ̀ṣe tó lọ bẹ́ẹ̀ sì lọ ah! eégún tí ò lè gba ọba lọ́ba ń bá gbé irúnmọlẹ̀ tí ò lè gba ọba lọ́ba ń tò lẹ́yìn ẹni hùn ọba tó bá ti tẹ̀lé ẹ̀sìn míì yàtọ̀ sí ẹ̀sìn tí wọ́n sìn lórí àpèrè tó jọba lé ọ̀rọ̀ ẹni náà yàtọ̀ sí èèyàn tá joyè ẹlẹ́kùú tó lóun ò mọ̀ ń pa àgbò kí ló jẹ lẹ́kù fún ọba tó jẹ nínú ìlú tó ní ẹ̀sìn lòun ó máa sìn ọ̀tá ìlú ni o nítorí pé in tó máa bàjẹ́ nílùú ó kọjá ọjọ́ orí rẹ̀ ohun tí yóò bàjẹ́ kì í ṣọwọ́ òun nìkan ṣoṣo ni ó ka kábíyèsí ẹ̀yin bàbá aládé ẹ má jẹ́ kó torí yín fọ́ bí igbá ẹ má jàyé ó torí yín fọyà pẹ́ bí àwo ẹ má jẹ́ ó torí yín fọ́ o èmi bẹ̀ ni ẹ múra kẹ́ ẹ ṣe àtúnṣe ni mo ṣe fẹ́ máa sọ ìwúlò àwọn òrìṣà yìí fún yín ní one by one mo wá bẹ̀ lórí ìwúlò Ọ̀ṣun ní ìgbà tí àjàkálẹ̀ àrùn tó gbalẹ̀ ayé kan àjàkálẹ̀ àrùn dé àwọn èèyàn bẹ̀ sí ní kú ní rèwerèwe ikú ọ̀dọ́ ó pọ̀ ju ikú arúgbó lọ àrùn ńláńlá ó finú ara wa ṣe bùgbé àwọn ọmọ Yorùbá wọ́n bẹ̀ sí ní sin àrùn nígbà náà bí ògòdò bí nǹkan kan bí ojú ṣíṣú oríṣiríṣi àrùn ní bá wọn jà nígbà náà nínú ẹ̀jẹ̀ nínú omi nínú ẹran àti nínú egungun àrùn yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó tó di pé àwọn àgbààgbà wọ́n gbalé Ọ̀rúnmìlà lọ gbogbo àwọn ládéládé ni wọ́n gbalé Ọ̀rúnmìlà lọ gbọ́ Ọ̀rúnmìlà gbà wá kí la ti ṣe yìí o ha tó bá rí bẹ́ẹ̀ gbogbo èèmọ̀ tó wà nínú ìlú yìí àkọ́kọ́ lé wọn kó olú yìí ni o a kọ́kọ́ léèmọ̀ kúrò nínú ìlú ni wọ́n yọ ogun náà èló bí ọdún táwọn àgbààgbà ń ṣe tán pè lẹ́yìn bí ńlù tí wọ́n dáná tí wọ́n bo ogun náà tí wọ́n máa ṣòro ìrántí ọjọ́ yìí wọ́n ń rántí ọjọ́ tán lébi kú òǹlù wọ́n ṣe ètùtù yìí lọ́dọọdún kí ibi má bàa wọ̀lú wá. wọ́n lébi ọgbẹ́ ikú yòó àrùyó ṣẹ́pọ́nlá jáde képodò wọlé díbá fún ọ nífẹ̀ẹ́ ọyẹ làgbò bí wọ́n gbé máṣe ikú tó fi ń bo ikú mọ́ra ikú tí ń bẹ lè yẹ ẹ̀dẹ̀rù ẹ jáde lọ òwìrìwìrì àwọn òfin náà ẹ̀fà wìyín lára òwìrìwìrì àrùn tí ń bẹ yẹ ẹ̀dẹ̀rù ẹ jáde lọ òwìrìwìrì àwọn òfin náà ìfá wì yín lára òwìrìwìrì àjogún ibi tí ń bẹ ńlẹ̀ yí ẹ̀dẹ̀rù ẹ̀ jáde lọ òwìrìwìrì àwọn òfin náà ìfá wì yín lára òwìrìwìrì <laughs> báyìí ni wọ́n ṣe ń lé gbogbo bí wọ́n ń pọ́ṣó yóò àjẹ́ yóò nígbà tí wọ́n lé gbogbo ibi ní ọdún náà ńgbà bi tí gbogbo ajogun bíi kúrò nínú ìlú inú omi lọ sá sí odò ló gbà wọ́n mọ́ra inú odò ni wọ́n gbà lọ. a ti ṣe irú eléyìí sí ìdí nìyí tó jẹ́ pé tó bá kógun náà dání wá ní oṣó yóò àjẹ́ yóò irun bíi mírodo tó tóbi rò ìyẹn fi hàn pé irun bíi ìlú tá a lé kó lù ú odò ló sá lọ báwo la ṣe wá ṣe léyìí lẹ́yìn tá a ti lébi lọ́jọ́ pé inú odò ló wọ̀ táàdì lè báwo la ṣe ní ṣe táàrùn yìí ò ní wá bá wa lò mọ́ ọmọlà kó fa ọ́ dáa a gbọ́ pé ibi ti kú olú báyìí a ti lérun bí kúrò nínú ìlú báwo la ṣe ṣe tí bí yóò ní wọ àárín ìlú wa mọ́ ifá balẹ̀ òye òun lẹ́bọ ifá ní kí wọ́n lọ rèé dòpó òrìṣà ọ̀ṣun mú ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn àwẹ̀dẹ̀ tán kó tó wẹ mọ́ wọ́n fọ́n ó di ọ̀dọ̀ ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ́ olóòyà ayùn lóòótọ́ àti lódodo nígbà tí wọ́n dọ́dọ̀ ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ́ olóòyà ayùn ẹnu mi nìtàn pẹ́ sí ìkòkò ni ọ̀ṣun gbélé gbogbo wa lọ́wọ́ ọ̀ṣun gbé kòkò fún wa ó ní ká máa gbé kòkò lọlé ó ká bá ti lọ rèé pọnmi lódò ká kọ́ máa dà sínú kòkò yìí tó bá ti dénú kòkò ká ṣẹ̀ṣẹ̀ máa bù láti inú kòkò ká máa mú ká máa fi wẹ̀ olóhùn ò ní jẹ́ kárùn ó wọnú ilé wa olóhùn ó máa lu àrùnpa tó bá ti wọnú kòkò olóhùn máa lu àrùnpa ni báyìí ni gbogbo ilé ṣe yan kòkò láàyò tá a gbé kòkò sínú ilé tá a bẹ̀rẹ̀ sí ní pọnmi sínú kòkò tá a pọnmi sínú òrù tá a fi kòkò pọnmi mú àdédé máa lo kòkò ńlẹ̀ Yorùbá kò ń ṣe ẹwà tàbí oge la fi ṣe ètùtù ìṣẹ́gun ìdáàbòbò àrùn la bàbá ńlá wa fi ìkòkò pípọnmi sí ṣe nílẹ̀ Yorùbá. báyìí ni ìwúlò Ọ̀ṣun bẹ̀rẹ̀ nílẹ̀ yorùbá bá a ṣe pọnmi sínú kòkò tá a mú bẹ́ẹ̀ ni àjàkálẹ̀ àrùn fi àdúgbò wálẹ̀ bẹ́ẹ̀ ni àjàkálẹ̀ àrùn fi àdúgbò wálẹ̀ báyìí la kú ní rèwerèwe mọ́ lẹ́mí wa bẹ̀ sí nígùn la bẹ̀ sí ní tọ́jọ́ àwọn bàbá wa wá ní tọ́ tẹ bá lọ tẹ bá rí ẹnìkan tó bá lọ sódò ńgbà náà tá a bá bẹ́ẹ̀ nígbà tó dé bẹ́ẹ̀ ni mí ṣàìsàn kí ló múra rẹ̀ yìí wá ah, àwọn ló ti fọwọ́ bomi lódò ni wọn ló fọwọ́ bomi mu lódò ni wọn ló ti fọwọ́ bomi mu lódò ẹ wọn ní kó má ṣe bẹ́ẹ̀ tábà dódò ká wà nǹkan bí ọ̀pá arun ẹbí igbá ibi tí igbá gbà wọ̀nú lẹ́nu àwọn bẹ̀ tí ń ṣòro gbàgbọ́ kí gbogbo odò nǹkan ká máa ní igbá orí àmù igbá tá a máa fi pọnmi lódò tẹ bá lọ sódò tẹ bá rìnrìn àjò ẹ máa mú gbadá ní tẹ bá dódò ẹ má fọwọ́ lásán bu omi lódò mu ẹ fi gbá bù ú oríṣiríṣi bí àwọn nǹkan ìṣẹ́gun ṣe ń dé tá à ń rí materials lò láti fi ṣẹ́gun tá à ń gégi ọparun tá à ń fi gé ọparun bu omi mu tá à ń wọn igbá tá à ń fi gbá bomi mu torí ká má bàa kó àjàkálẹ̀ àrùn láti odò wá sínú ilé. ẹ wá wo lóde òní kábíyèsí wa ẹ̀yin ọba aládé lóde òní tílẹ̀ mọ́ yìí kò sí kòkò nínú ilé ẹnìkan àkàwà mọ́ tó fi ń mú mi a ti kẹ̀yìn sọ́sùn ẹ̀jẹ̀ wa béèrè pé ṣé àjàkálẹ̀ àrùn nígbà táwa sá fún ọ̀ṣun ṣàjàkálẹ̀ àrùn wọ̀lú wa àbí kò wọ̀lú wa ó ti wọ̀lú ó dá mi lójú pé gbogbo ọba tó ń wò mí lọ́wọ́ lọ́ba ẹ̀ tó bá ní diabetes inú yín ti ní ọ ti ní hypertension ẹ̀ tó ní hypertension ní àrùn kan lọ́dà gan tó nọ́ọ̀sì ẹ má tọ̀ra yín nítorí pé ẹ ti kẹ̀yìn sóòṣà ọ̀ṣun ni o níjọ́ tó òyìnbó ti ń kó oògùn rẹ̀ wá fún yín èwo ló fọ̀ yín mọ́ èwo lówó ìsàn tó bá rẹ àrùn mọ́lẹ̀ àrùn ó tún gbé pẹ́lí torí pé n ti ń pa ọ̀nà àrùn nílẹ̀ Yorùbá ẹ ti kẹ̀yìn sí i kí ló dé tẹ́ pé àfìgbà làálẹ̀ àwa tẹ̀lé ìnira kábíyèsí bàbá ẹ̀yin ọba aládé ẹ̀yin wá jọba lórí ìlú láti gbé òfin ìlú dúró ní agbófinró lẹ́yìn láti rí pé tá a fi tẹ̀lú ìdó ètò tá a fi lélùú lórí ò bàjẹ́ ọbẹ̀ jẹ́ káwọn tó ń gbé nínú ìlú máa ṣe tó ń wù wọ́n ẹ̀yin ẹ jókòó lórí òpó múlẹ́rọ yín ẹ bá jẹ́ kí ló wó lọ́wọ́ yín kábíyèsí bàbá ọba aládé òpó múlẹ́rọ ní mọ́jà àlẹ́ kan òpó rúṣọ òpó gbàdí ẹ̀yin lẹ dìlú mú ọwọ́ yín nìlú wa ẹ̀yin ní òòṣà ìlú ń bá sọ̀rọ̀ lè fi jẹ́ igbákejì òrìṣà àìmọye ìgbà ní ọ̀ṣun ti wá sáàfin yín wá bá yín sọ̀rọ̀ ẹ lè gbọ́ ohun ẹ̀ mọ́ kò lè gbọ́ ẹ tó bá sọ̀rọ̀ ẹ lè gbọ́ mọ́ torí pé ẹ súnmọ́ ọ̀ṣun mọ́ ẹ ti súnmọ́ jésù àbẹ́ ànábì tẹ bá ti fẹ́ súnmọ́ jésù àbẹ́ ànábì ẹ lè dúró sórí àpèrè ọba ẹ máa kó lọ́ba ẹ máa padà sí èèyàn bàbá lè ní tẹ́ ẹ ti di ọba ẹ ti kú òlé èèyàn èèyàn ni jésù ń pè é jésù ò pé ọba òòṣà lọ́ba irúnmọlẹ̀ lọ́ba orúkọ tá a fi ń pè yín orúkọ kíjókòó tí ìyá àti bàbá sọ yín ọ̀pọ̀lọpọ̀ ètùtù lẹ́sìn kẹ́ tó bá jẹ́ ọba kẹ́ lè pè èèyàn ní ọba yóò ṣètùtù kẹ́ lè fi ọba máa pè èèyàn yóò ṣòro ọba tó bá tó wá ṣòro ọba ẹ̀tọ́ ni kó máa ṣe ohun tó yẹ kó ṣe lórí àpèrè ọba aládé yìí ẹ̀yin ọba ládéládé ẹ̀yin lóyèlóyè abẹ̀yìn ilé la ní kẹ́ ẹ mú dání àní kẹ́ ẹ talé lọ́pọ̀ ntẹ́yìn ó jẹ ti wà nínú ìlú ntẹ́yìn ó mu ti wà nínú ìlú gbogbo ipò ọlá tó ga jù tẹ́ fẹ́ dé lẹ ti déhùn ẹ pàṣẹ ń bẹ̀ ẹ ṣẹlẹ̀ ayé kó dáa ẹ tòlú báwọn baba ṣe fi ètò rẹ̀ lélẹ̀ ọmọ tó ní yèyé òun ò là tó ní bàbá àwọn ò ní lárí ẹnu ẹ̀ lòun náà máa wà yẹn ẹnu ẹ̀ ló wà yẹn o hey kábíyèsí bàbá gbogbo ọba aládé tó lára ajọ́ òun ni ò ṣe dáadáa ẹ̀pọ̀ ṣe ti ẹ̀ka wò ó òun mà ló délẹ̀ yìí gbogbo ìlú yín lẹ́ni ti di ìlú tájàkálẹ̀ àrùn gbé apatẹ́sọ̀n ṣe ló pọ̀ lọ́jàrá diabetes ìyẹn ò tiẹ̀ ló ń kà àwọn olówó ìlú yóò lè jẹun tó wọ́n sínú wọn mọ́ ọlọ́lànà yóò lè jẹun tó wọ́n sínú wọn mọ́ torí pé wọ́n gba ẹ̀sìn wọ́n kẹ̀yìn sí òòṣà ẹ̀yìn sì ló lórí ilé yìí nígbàkejì òòṣà tẹ́yìn bá ti gbéṣẹ̀ àwọn òlú máa tẹ̀lé yín kábíyèsí tó bá ti wìnà ẹ̀yìn sí yàrá ẹ̀sìn wọ́n ti wìnà ìlú yín ìlú yín ti dahoro èèmọ́ ti wọ́ bẹ́ẹ̀ bàbá ẹ má fàyè gba ìmọ̀ kó wọnú ìlú tẹ́ ẹ jọba lé lórí ọba tó jẹ tìlú tòrò ayé ò lè gbàgbé rẹ̀ láéláé gbogbo ọba tó jẹ wájú orúkọ láyé ni gbogbo ọba tó jẹ láyé wájú orúkọ ni a máa ka ìtàn iye ọba tó ti jẹ nínú ìlú tó ti lọ a máa sọ pé ńgbà ayé ọba lágbájá ọmọ wẹ́wẹ́ ń kú pínpín ni ńgbà ayé ọba tàmẹ̀dù gbogbo ọmọ wẹ́wẹ́ wọn ń dàgbà nígbà ayé ọba làkàṣègbè gbogbo nǹkan ń lọ déédéé ó ń lọ létòlétò ikọ̀ ò kábíyèsí bàbá ẹ̀yin ọba aládé gbogbo ẹ̀yin orí adé gbogbo ẹ dákun ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé mo bẹ̀ ni mo bẹ̀ yín dáadáa ẹ má jẹ́ kí ilé ó torí yín wó ẹ má jẹ́ ilé ó torí yín bàjẹ́ ẹ padà sí ṣẹ̀ṣẹ̀ yín bàbá ẹ padà sí ṣẹ̀ṣẹ̀ yín ìkòkò àmù kò sí nínú ilé ẹnìkankan lu ìmọ̀ àti lajú débẹ̀ ọ̀làjú ti sọ kòkò àmù nù bàbá èèyàn baládé ẹ̀yẹ lọ́dọ̀ wò ẹ bọ ọ̀ṣun ẹ gbà kòkò ọ̀ṣun sílé ẹ máa pọnmi sínú ẹ̀ ẹ̀yẹ bẹ̀ sí ní mú ẹ rí wípé ọ̀pọ̀ àrùn tó ń bẹ lágọ̀ọ́ ara yín yóò ṣí lọ kò ní sí àrùn kankan nínú àgọ́ ara yín mọ́ pure water tẹ́ rà ti tó gẹ́ẹ́ kẹ́míkà lọ́tún fi ṣe lálọ́nù wọ́n tún wá rọmi sínú kẹ́míkà omi yóò tún máa tún mọ́nú ara wọn tàbá wa mú májèlé ni kẹ́míkà lọ́ fi ṣe ike tàbá tó rọmi sínú ike tá a pè ní ragolis water tó bá pẹ́ omi ìyá kẹ́míkà ìyá tó máa tún sínú omi tàbá mú jàǹbá ni kẹ́míkà lọ́ fi rìfáìdì omi kẹ́míkà lọ́ fi fọ omi mọ́ gbogbo nǹkan tá a dẹ̀ ń jẹ lẹ́ni kẹ́míkà ni ibẹ̀ kọ́nà babalá ti bẹ̀rẹ̀ tí ẹ̀mí wọn fi ń gùn ọba máa ń gùn lẹ́mìí ọba tó bá tètè kú ńgbà àtijọ́ wọn pa ni wọn ní wọn jọ du oyè ni wọn náà wọn kọ lọ pa á lẹ́ni ọba tó bá pẹ́ jù lórí ipò báyìí ẹ ẹ bọ́ba kan bá lọ twenty years wọn ló ti pẹ́ ló lopò pẹ́ dáadáa nígbà tó ọba aládé ṣe fifty years anniversary seventy years anniversary eh, on stage lénìí kò sọ́ba tó seventy years on stage mọ́ o fifty on stage gan kò fẹ́ sí mọ́ five ten ni five ten ni tí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè gbogbo ọba aládé ìlú ìlú dọwọ́ yín o ó dọwọ́ yín kò gbọ́dọ̀ fọ́ ó dọwọ́ yín kò gbọ́dọ̀ yẹ ó dọwọ́ yín kò gbọ́dọ̀ bàjẹ́ o ìlú dọwọ́ yín ní yàrá ọ̀ṣun ni mo ti bá yín sọ̀rọ̀ lénìí ìwúlò ọ̀ṣun ni mo mú tàn yín wá òòṣà tí ń gbanilà tí ń woni sàn ni ọ̀ṣun jẹ́ ọ̀ṣun ò kì í ṣe ewé fúnyàn báwo ni kí ló wá so ọ̀ṣun àti omi pọ̀ ẹni báyìí ọ̀ṣun ló wá wà láàárín àwa ènìyàn àti olúwẹ̀rí ọ̀ṣun ni olúbodè ẹni omi tí olúwẹ̀ bá fẹ́ fún wa mu ọ̀ṣun ni yóò kọ́kọ́ yẹ̀ wò ọ̀ṣun ni yóò kọ́kọ́ gbà sọ́dọ̀ ọ̀ṣun ní rìfáìdì omi fún wa ọ̀ṣun ní tún omi ṣe fún wa ká tó lè máa mú so refined ìjọba bá bá pè ní refinery tiwa ọ̀ṣun ni refinery fún omi òun ló refined omi fún wa kó tó di mímu ọ̀ṣun ló ń yọ ọ̀dọ̀tí kó nu omi ọ̀ṣun ló ń yọ ẹbọra kó nu omi tí omi fi ń wúlò fún wa tá a fi ń rí omi mu dáradára fún di èyí kábíyèsí ọba mo wí yìí mo tẹnumọ́ fún yín wípé àjàkálẹ̀ àrùn tó gbàlú wa kan yìí látara omi ni ó ti dìde wá o látara omi ni nọ́mbà wánú ẹ ti dìde wá tá a bá padà sọ́dọ̀ Ọ̀ṣun tá a ń bọ Ọ̀ṣun tí kálukú wa ní kòkò Ọ̀ṣun lé gẹ́gẹ́ bí àrẹ̀mọ nígbà àtijọ́ kò sí abíyẹmọ tí ò ní ní kòkò àmúlé wọn kì í dẹ̀ lọ ṣe tutù torí pé odidi ìlú yóò ti ṣe tutù fọ́sùn káwọn akọ̀dẹ̀ máa lọ sọ́jà ká lọ máa ra kòkò ká máa wẹ̀ ká máa bẹ́sílẹ̀ ká máa bomi sílẹ̀ ká máa pọnmi sí ká máa múni wọn ò ṣẹ̀ṣẹ̀ máa bọ kòkò mọ́ wọn ò kí ń bọ́nu yàrá tọ́gbé sí ìlú ló máa ń bọ ọ̀ṣun ẹ tó bá ti wá ra kòkò tó bá ti gbé sílé ní ọjà amọ̀kòkò ni wọ́n ti ń ṣèkẹ́ ọ̀ṣun gbogbo amọ̀kòkò tó bá fẹ́ lọ bu amọ̀ wọn ó kọ́kọ́ ṣèkẹ́ ọ̀ṣun kó tó dáná sókòkò fún di èyí gbogbo ẹ̀ ti sọnù mọ́ wà lọ́wọ́ ẹ̀yin kábíyèsí ọba ládéládé ẹ jọ̀wọ́ ẹ̀yin lẹ wà nípò àti pé ìlú yìí padà bọ̀ ẹ má tà wá dànù ẹ má tà wá dànù ẹ ti ẹ̀ ṣayé bẹ́ẹ̀ ṣe báyé náà kẹtọ́ àdì ti yín mọ kẹtọ́ náà wọn bàbá yín gọ ẹ̀yin ẹ ṣe tẹ́ ẹ bá lọ́wọ́ wọn bàbá bí ọ̀làjú ṣe tó yìí ǹjẹ́ ẹ gbọ́ pé àwọn tó ń dáná sun òkú ní òkú nídìílé wọn wọ́n ti ń sin ni àwọn òyì kọ́tù wọn padà wọn lọ́dẹ̀ wàhálà yìí lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó wọ́n ń dáná sun òkú wọn ni ọ̀pọ̀lọpọ̀ òyìnbó wọ́n ń dáná sun òkú wọn ni kí ló dé táwa wá sọ àṣà tiwa nù àwọn lọ́dẹ̀ wàhálà wà lójú ń bì àwọn lọ́ máṣà wà fún wa àṣà táwa ti ń ṣe káwọn tó lójú lágbárí kábíyèsí bàbá ẹja ronú jinlẹ̀ gbogbo oúnjẹ tó yìnbó yàn láàyò kò ń sóúnjẹ tó ní kìmí nù oúnjẹ tá a máa mu wa tá a máa fẹ́ tá a máa fẹ́ lẹ́lẹ́ni oúnjẹ tó wọn bàbá ńlá wa yàn láàyò oúnjẹ tó yẹ pé á lókun gidi nínú ni tá a jẹ tá a lókun nù tá a làágùn táwọn bá jẹun àwa là ń jata òyìnbó kì í jata wọn nu ma ta wọn lẹ́nu ní èmi wa máa ń gún ẹran ara wa máa ń tìkì dáadáa ẹran ara máa ń jiná ẹran ara ìbò fẹ́lẹ́fẹ́lẹ́ ni gbogbo àṣà tán àti ìṣe tán bàbá wa ti fi ilẹ̀ lé wa lọ ẹ má jò ó sọnù ẹ má jò ó bàjẹ́ gbogbo ládéládé ìwúlò ńlá làwọn òrìṣà wa o gbogbo ọlọ́dẹ̀ níṣẹ́ tiwọn tán ṣe lórílẹ̀‐èdè wa ìdí nìta fi gbé ètò ìjókòó pé tó bá rújú ẹ̀yin náà ẹ lọ ṣèwádìí ẹ lọ gbé ọ̀ṣun ẹ lọ bọ̀ kẹgbà kòkò ọ̀ṣun sínú ilé kẹwà máa pọnmi síbẹ̀ kí ọmọ yín máa mú tó yẹ pé apẹ̀ ẹ̀lẹ́fẹ́ oògùn sílé táwọn ọmọ yín ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé ó máa dínkù ó máa dínkù ó bá èmi àti yín wí gbogbo babaláwo náà àti ìdáfẹ́jú àwa náà ní kòkò tá à ń pọnmi sí nílé wa mọ́ àwa náà ọlọ́sùn pápá gan o ìyá ọlọ́sùn gan kò ní kòkò àmọ̀tọ́mọ̀ ẹ̀ fi ń momi gan ike ló pọnmi sí nílé bọ́kẹ̀tì ike ló pọnmi sínú yàrá ẹ̀ ojú ti ń tì ìyá ọlọ́sùn gan láti gbé kòkò ọ̀ṣun sínú yàrá fi ṣe e, ike amù ọmọ rẹ̀ wọ́n máa bu tẹ́gbọ́n jẹjà kàwé orí ibú kan gbogbo ilé ni ẹ jẹ́ ká padà sí ṣẹ̀ṣe wa báyé ó bàgún látọwọ́ ọba ní ti gún wá báyé ó bá bàjẹ́ látọwọ́ ọba ní ti ń bàjẹ́ wá gbogbo orílẹ̀-èdè tọba ti lè win àwọn ọba wọn láti jèrè wọn sínú ẹ̀sìn mi sínú èdè mìíràn orílẹ̀-èdè ọ̀hún ò lè gbèrí mọ́ o kò lè gbèrí mọ́ o ẹ̀yin bàbá bàbá ẹ̀yin ládéládé ẹ má jẹ́ kó lò yín láti tàn sóko ẹrú ẹ má gbẹ̀bọ̀dẹ̀ sí ìran yorùbá ntẹ̀yìn jẹlé lórí ní òrìṣà tàbá rí ọba tóun ti dàgbà ju òrìṣà lọ ẹ má jọ ó jọba àyè wà fún èèyàn láti gbé adé lẹ̀ pé mi ò jọba mọ́ o ẹ lọ wọ́ba mi èyí tó fi wà lórí àpèrè ọba tó mọ wá dà lúrú tó mọ wá dà lúrú ìwọ fi àpèrè lẹ̀ kó máa bá tiẹ̀ lọ àwọn tí wọ́n ó ṣòro ọba wọn mọ̀ bí wọ́n ṣe ṣe fẹ́ lómi tó bá dé tí yóò sì jẹ́ òrìjìnà ọba torí ọlọ́run wọ́n tó bá ti wà lórí àpèrè ọba gbìyànjú kó o ṣeun tán bàbá rẹ tó lẹ̀ ìtàn tó fi gbèlú dúró ni kó o máa pa má pàtàn tí ó ta ìlú sóko ẹrú ojú òní ti yín o ọ̀ṣun alágbolódò ni wọ́n ń pè é alágbolódò omi ní fi ṣèwòsàn títí rẹ̀ omi ni ọ̀ṣun lò ẹ ní báǹkan méjì lákàtà ọ̀sùn ju osùn búkẹ́ lọ osùn pupa osùn ni òun fi ń ṣèwòsàn títí ẹ pẹ̀lú omi gbogbo ládéládé hmm, mọlẹ̀ tó tóbi làwọn òrìṣà wa jẹ́ díẹ̀ rí nínú iṣẹ́ wọn àmú kọ̀ọ̀kan tó bá doṣù tó ń bọ̀ á máa sọ nípa òrìṣà tó bá tún kàn ó lè jó òṣà lálàásọ ń pa rẹ̀ lọ́sù tó ń bọ̀ kí ni ìwúlò Ọbàtálá á gbọ́ tó bá doṣù tó tẹ̀lé á sọ Ṣàngó ẹ máa mọ̀ wúlò àwọn òrìṣà yìí nínú ìlú yín pé kò ń ṣe pọ́n bàbá yín kàn déédéé ṣe wàhálà kiri wọn ò wíṣì owó dànù wọn ò kówó dànù wọn fi dáàbò bo ara wa ni ọ̀ṣun wúlò púpọ̀ látara pé ká lè ní àlàáfíà tẹ́yìn bá wá ń gbọ́ tán ọ̀ṣun kan ọ̀ṣun kan ò bímọ ọ̀ṣun kan wọlé sóṣogbo ọ̀ṣun kan wọlé ńbì kan ọ̀ṣun kan ṣe gbá kan ńbì kan àbà ẹja bèè lọ́wọ́ ara wa ṣọ́ọ̀ṣì tó wọlé tí Òṣogbo náà ni gbogbo àgbáyé ń bọ ṣé bẹ́ẹ̀ ni Òṣogbo lajú tó ti gbogbo àgbáyé ó máa wá bọ̀ ṣà ní Òṣogbo ṣé ó gbára lọ kọ́ bá lọ́ṣogbo ni nǹkan tó ti báyé ṣe ti báyé ṣe bí ìtàn Ọ̀ṣun Òṣogbo ṣe dé Òṣogbo lára Òṣogbo ń pa bí ti gèdè ṣe dé ìgèdè lára ìgèdè ń pa òòṣà Ọ̀ṣun ọ̀tọ̀ òòyè eh, aláwòyà Ọ̀ṣun pọ̀ rẹpẹtẹ aláwòyà Ọ̀ṣun ó pọ̀ rẹpẹtẹ sókúta bá gbé gbọ́kàn lèmi sọ pé àwọn ah, oníṣàngó kan àti ilé èèyàn tí wọ́n ń pè é ṣàngó tó ẹgbẹ́ ṣàngó ni wọ́n ń pè é tó dẹ̀ dára tó dẹ̀ dára tó lọ jẹlẹgba tó lọ jagun. ẹ má gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun tí wọ́n ń jórúkọ yìí wọ́n bá òòṣà kan jórúkọ ni o wọ́n bá òòṣà kan jórúkọ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o ojú òní ti gbogbo wa o gbogbo ibi èdè gbogbo tó bá sọnù ẹ máa gba bí èdè wò ó bó bá gbé ẹ̀sìn wá fún yín tẹ bá ti gbọ́ orúkọ nínú yàrá ẹ̀sìn yẹn tó jẹ́ orúkọ yorùbá ní tó sọ ń bẹ̀ yẹn ti yorùbá ni wọ́n hà di ẹ̀mẹ́sìn yẹn wọn ni àwa la ni orúkọ ìjìnlẹ̀ tí èdè òyìnbó ò lè translate tiẹ̀ èdè òyìnbó ò lè sàn kankan nípa nǹkan tá a ní ọ̀dà kí lóyìnbó ọ̀ṣun <laughs> kí lóyìnbó ọ̀ṣun ṣe ni pé omi ló máa pe ọ̀ṣun ọ̀ṣun òdẹ ń ṣomi òòṣà tó ń ṣiṣẹ́ pẹ̀lú omi ni òun yẹ omi wò tábà pọ̀ṣun ní omi kí la máa polú ẹ̀rí kí ni a máa pe Yemọja kí la máa pe nílẹ̀ kí la máa pe nílẹ̀ àbà ẹ jọ̀ọ́ gbogbo ládéládé ẹ má jẹ́ kó pàtàn tẹ́nìkan ò mọ̀ ìwúlò àwọn òrìṣà wa ní káwa ó dòpọ̀ ẹ̀ mọ́ òòtà dẹ̀ wọn nínú ayé wa ẹ gbàgbé pa pé báyìí ló ṣe wáyé báyìí ló ṣe rìn ẹni báyìí ni wọ́n kó tó di báyìí ẹ gbàgbé pa ẹ sì tẹ́ àmọ̀tọ́ ẹ̀ ìtọ̀ tá a bá ti rí díẹ̀ ẹ má jà bá wọn pa tó bá pàtàn kí tọ́ ẹ sọ́kọ́ pé kì í ṣètò ọtí wa ẹ̀yin rí babaláwo kan kó pe ọlọ́run kó pe ògùn ẹ̀ lọ́lọ́run rí ẹ rí babaláwo kan kó pe báyìí lọ́lọ́run rí ṣe rí babaláwo kan kó pe ṣòǹgbó ilé ẹ̀ lọ́lọ́run rí nígbà tí àwọn òmorúkọ tí wọ́n ó pè tọ́wọ́n lè tásínẹ́tì ẹ̀ mọ́ wọ́n dé wọ́n ní god of thunder ẹ̀yin ọba dẹ̀ ń gbọ́ ẹ̀dẹ̀ àgírí bẹ́ẹ̀ ṣé babaláwo lè pe òṣà tí ẹ̀ ní gọ́ọ̀dù ni ṣé amọ̀kọ́ tó ń jẹ́ gọ́ọ̀dù ni gọ́ọ̀dù kọ́ ṣé dé ìlú wa ni ṣé dé ìlú tiwa ni gọ́ọ̀dù tá a bá ní ká sọ túmọ̀ góòdù ní èdè yorùbá tiwa ṣe pé ó lé díẹ̀ ẹ àwa máa sọ pé tó ń wí ẹni tó gọ̀ tó tún dúdú ni góòdù ó gọ̀ ó dúdú iṣu ìgọ̀ iṣu ìgọ̀ ń bẹ lọ́dọ̀ wa ìgọ̀ òkè ìgọ̀ òdù tòun ìgọ̀ òkè. Okay ìgọ́ra gọ́ọ̀dù àwa ò mọ́rí èmi ò mọ tó jẹ́ gọ́ọ̀dù torí kò ń ṣèdè ilẹ̀ tèmi ọlọ́run olódùmarè ni mo mọ̀ mi ò tún mọ ọlọ́run mi lẹ́yìn yẹn lẹ́yìn ọba kò tún sọba mọ́ nílẹ̀ yorùbá olú ń bẹ ọba sì wà olú ọ̀tọ̀ ọba ọ̀tọ̀ ẹ jẹ́ túmọ̀ ẹ̀ fún yín náà gbogbo ẹni tá a bá ti lo olú fún nílẹ̀ yorùbá yìí tá a bá pèèyàn ní olú ọ̀fù ìlú kan ìlú sì kù lábẹ́ ẹ̀ ó ní àwọn ìlú tó ṣe pé ní abẹ́ tòun o ọba fẹ́ẹ̀ tó mẹ́ta mẹ́rin tọjọ dúró pọ̀ láàfin lè pè ní ọba á pè ní olú torí pé ọ̀pọ̀ ìlú ló bá dúró wọ́n pọ̀ tọjọ wá lálágbára lágbára lágbára lágbára òun wá jẹ́ olú lórí gbogbo alágbára yẹn tàbá sọ pé olú ìbàdàn of ìbàdàn land ìbàdàn kì í ṣèlú kan ìlú tó wà lábẹ́ ìbàdàn ó pọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ olú ìbínà of ìbíní land ìbínà kì í ṣèlú kan ìlú wà lọ́ndà ìbíní tó tún lọ́ba títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tàbá ti ń pè kan ní olú ìlú sì kù lábẹ́ ìlú ni bàbá sọ pé ọba ẹ̀ ló ní ó ba lórí ìlú ẹ̀ ọba ba lórí ìlú ẹ̀ ìlú kan ṣoṣo ló ń jẹ lé lórí ìlú yẹn lòun jẹlé lóye kò sí alágbára kankan tó tún tẹ̀dó lẹ́gbẹ̀ẹ́ gbogbo alágbára tó wà lágbẹ̀ẹ́ lágbègbè yẹn alágbára tóun jọ̀gà fún ni tó nǹkan tó lẹ̀ ni wọ́n. wọ́n yàtọ̀ pé ìlú mẹ́fà méje mẹ́jọ wọ́n lọ wọ alágbára wọ́n jọ pàápọ̀ lọ tẹ̀lú kan dó tọ́ba dé mẹ́wọ̀n ò lè pè ní ọba o olú ló máa pè é olùtẹ̀dó olú ìtẹ̀dó yẹn lòun jẹ́ àwọn tó kọ́ máa wá jọba yí gbogbo bẹ̀ ká wọ́n máa dìlé kan bá bá ti pín ogún tọ́wọ́ tó bá pín pọ́pátì kálukú òjọba lé ìlú tiẹ̀ lórí ìyẹn lẹ́ẹ̀fin ní ìdí kan pé òtúfẹ̀ kan pé ọ̀ọ́ni ìrìṣà ní ọba ọ̀ọ́ni èèwọ̀ ni ó lè jẹ́ ọba ọba ńlá ni wọ́n fi pè ní ọ̀ọ́ni ìrìṣà ọ̀ọ́ni ìrìṣà ọ̀ọ́ni nílẹ̀ ọ̀ọ́ni tó nílẹ̀ àgbáyé onílẹ̀ òun tún ju olú lọ ọ̀ọ́ni nílẹ̀ ayé ọ̀ni tó ní òrìṣà òrìṣà tẹ̀ lọ́ba ọ̀ni tó ní òrìṣà gbogbo gbogbo ìṣàkóso ló ní bó bá ti wù yín lẹ́sẹ̀ lè túmọ̀ rẹ̀ lẹ́nìí ṣùgbọ́n gbogbo òrìṣà abẹ́ rẹ̀ la kò sí bẹ́ẹ̀ nìkan sọ̀tọ̀ lọ́lágbẹ́ Odùduwà Ọbàtálá wà ńbẹ̀ Ọbàtálá ò lè jẹ́ bàbá gbogbo ayé olóòmọ tiẹ̀ lọ́tọ̀ Ṣàngó ò lè jẹ́ bàbá fún gbogbo ayé olóòmọ tiẹ̀ lọ́tọ̀ Ògún ò lè jẹ́ bàbá fún gbogbo ayé olóòmọ tiẹ̀ lọ́tọ̀ ọmọ ogun ń bẹ lọ́tọ̀ ọmọ Ṣàngó ń bẹ lọ́tọ̀ ọmọ Ọ̀fà pàápàá ń bẹ lọ́tọ̀ ọmọ Odùduwà ni gbogbo wa. tá a bá sọ pé ọmọ Odùduwà ọmọ Ọ̀ṣàlá ni wá yóò dìjà ọmọ Ọ̀fà náà pọ̀ ọmọ Ọ̀fà lòun yóò dìjà ọmọ Ṣàngó pọ̀ ọmọ Ṣàngó lòun ọmọ Ògún pọ̀ ọmọ Ògún lòun o ṣùgbọ́n nígbà tí gbogbo wa ti gbà fún Odùduwà òun ò òrìṣà ọba lòun bí <laughs> jagunjagun ló bí àwọn ọmọ tiẹ̀ náà ọba ló jẹ so ọmọ ọmọ òrìṣà ọba ló jẹ ọmọ ṣòǹgó ọba ló jẹ ọmọ ògún ọba ló jẹ ọmọ ọ̀rúnmìlà ọba ni gbogbo wọn jẹ lórílẹ̀‐èdè ayé fúndé èyí ẹ̀yin bàbá bàbá kábíyèsí bàbá ní yàrá ọba ni mo wà báwọn bàbá yín ṣe to ìlú wọn sílẹ̀ ẹ má jò ó yín dàrú ṣe ni kẹ́ ẹ máa túnṣe dáadáa tó bàbá yín bá ń fi ewúrẹ́ bò òṣàlù tówó bá dé ẹ máa fi ewúrẹ́ àti màálù kún ẹ má yẹ ewúrẹ́ kúrò kẹ́ ẹ fi màálù máa bọ́ kódà ọmọ bàbá yín tó ti ń pe ewúrẹ́ fún ó ní tó rọ̀ mọ́ ewúrẹ́ ṣùgbọ́n ewúrẹ́ ò lè tó yín mọ́ ẹ fi màálù kún ẹ pa ewúrẹ́ àti màálù síbẹ̀ ẹ má yẹ ewúrẹ́ kúrò kẹ́ ẹ pa màálù ó léwu kàkàtà ẹ fi pa màálù ẹ̀rẹ̀ ewúrẹ́ rẹpẹtẹ ẹ pa fún un ẹ̀yin kábíyèsí bàbá ẹ ṣèlú bẹ́ẹ̀ ti bá agbára ń bẹ lọ́wọ́ yín o agbára ń bẹ lọ́wọ́ yín o òrìṣà kan ń bẹ tá à ń pè ní òrìṣà ìwà òrìṣà ìwà <laughs> òrìṣà ìwà yìí ọba lónìí inú ilé àjàgùnmalè ló wà ìtọ́ba lọ mú ilé àjàgùnmalè nu torí ẹ̀ lọ́ba ti ń wọ̀ pè bí ọba tó bá ti jẹ tóró rẹ̀ pé wọn ó gbé igbá òrìṣà ìwà fún un yóò gba igbá òrìṣà ìwà ọba tó bá ti gba igbá òrìṣà ìwà ti dọmọlé àjàgùnmalè kò ní pàṣẹ tí ìlú kó má ṣe abẹ́rẹ́ ó mú yanyan ni irú ọba bẹ́ẹ̀ tó bá ṣayé bí òtí òun tó bá ti ṣẹ tẹ́ bá ti ṣèdájọ́ rẹ̀ nílé àjàgùnmalè wọn ó pàṣẹ fún pé kó lọ rí ṣígbá ọba tó nígbà ìwà ní ṣígbá o ọba tí ò bá nígbà ìwà kò lè ṣìgbá kò nígbà tí ó ń ṣí so lẹ́ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ẹtì kẹ̀yìn sí gbá ìwà ẹ gbàgbá ìwà sọ́wọ́ débi tẹ́ẹ̀dì gbà fi wúre débi tẹ́ẹ̀dì àṣẹ pa débi tí ọba òní máa kú kú tọ́lọ̀gbẹ̀rì ń kú ikú tó ń pàjọ yìí sí ló ń pọba ikú tó ń pọlọgbẹ̀rì ló ń pawó ẹ̀yin kábíyèsí ọba aládé ẹ ronú jinlẹ̀ padà sáṣà ilẹ̀ yín ẹ má jò torí yín bàjẹ́ ọ̀sẹ̀ òtúrá ó sọ nípa òrìṣà ọ̀ṣun dáadáa ó fìdí ọ̀ṣun múlẹ̀ ó jẹ́ ká mọ orí ẹni tí ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyè ayò jẹ́ ṣùgbọ́n àkókò ò sí fún mi lénìí torí ibi tí n fẹ́ yà tó bá di oṣù tó ń bọ̀ tó bá ṣe pé bẹ́ẹ̀ ni mo tún ti fẹ́ bẹ̀rẹ̀ máa fi díẹ̀ múlẹ̀ fún wa ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé ọ̀ṣun ó wà láàárín àwa ènìyàn àti odò olúwẹ̀rí àtomi gbogbo omi tá a bá pọn mu tá a láǹfààní àti gbélé náà mo ń bọ̀ ní yàrá iná o torí pé mo máa ya yàrá iná ẹ ká lè mọ wúlò àwọn òrìṣà yìí ká lè mọ gbogbo wọn ní ìwúlò tiwọn nínú ayé lénìí so lénìí mo sì sọ nípa nígbà tó yá àwọn àrùn kan tún ń dé tápá ọ̀ṣun ò ká nígbà tá a tún dáfá ní tipa tó sọ ẹ máa gbọ́ yẹn lóṣù tó ń bọ̀ bọ́ lónìí ẹ̀mú dání wípé ọ̀pọ̀ àrùn nípa ọ̀ṣun ká àrùn tá a bá ti mọmi ọ̀ṣun sí tí ò sọ ọ̀dọ̀ fa ni káàrí fa sí ẹ̀ sí káàrí fa ẹ̀sọ́ ọ̀dọ̀ fa ifá ni ó sọ̀nà àbáyọ tó tún kù forú àìsàn bẹ́ẹ̀ tètè tètè kúrò lágbára ẹni ṣùgbọ́n ká tó máa wá oògùn lílò káàkiri ẹ̀jẹ̀ àkọ́kọ́ dòpò ọ̀ṣun mú ká bọ ọ̀ṣun ká gbà kòkò ọ̀ṣun sílé ká máa pọnmi síbẹ̀ ká máa tinú kòkò ọ̀ṣun bu omi tá a bá mu bá a fẹ́ gbómi sínú fíríjì ká kọ́kọ́ bù láti inú kòkò ọ̀ṣun ká rọ síke ká tó gbé sínú fíríjì torí pé ìwúlò àdéhùn àgírímẹ̀ntì ńlá ló wà láàárín ọ̀ṣun àti odò pẹ̀lú ìkòkò tí a fi ń pọnmi sínú ilé ibi tí màá dánu dúró sí lélẹ́yìí ní yàrá ìtàn ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyè ayùn àwẹ̀dẹ̀ tán kò tó wẹ̀ ni kò wá sí irúfẹ́ odò tá a lè pọn sínú sínú omi yìí ṣùgbọ́n nígbà tá a bá ti tẹ̀lú dó tá a ti délù tí wọ́n ti dáfá ìlú ní fọ́ọ̀ ti tọ́ka omi tá a máa pọn mu nínú ìlú yẹn àti tá a gbọ́dọ̀ pọn mu lóde òní àmọ̀ yẹn mọ́ o gbogbo bí la gbé ń dálẹ̀ lu gbogbo bá olùlà ń mu báyìí àti mímu àtàìmú àmúpọ̀ ṣe pé ọlọ́mọ ajẹ́yà jẹ wá tó bá tún ti rí bẹ́ẹ̀ àti mú náà nìyẹn ó ti bá rọrùn dé ìrọ̀rùn igi náà ni ìrọ̀rùn ẹyẹ kí ló dá àtúpadà sọ́dọ̀ ọ̀fà pé ìwọ ifá nígbà tá a ti wá mú bọ́ọ̀lù tá a ti ń da bọ́ọ̀lù lu yìí kí ni ká ṣe tá a fi ń pọnmi bọ́ọ̀lù tá a pọn sínú kòkò ọ̀ṣun tá a mú táìsàn ọba wa jà tá a jẹ̀bi ifá ò tún tán kábàáwá ó ṣe rìn ìgbà náà torí ohun tuntun ni bọ́ọ̀lù tó dé lọ́sàn gangan ká sọ pé àti tẹ̀lé àmọ̀ràn fani ká tó wa bọ́ọ̀lù gan tábà ti ẹ̀wọ́ yẹ ká béèrè nínú ilé wa apá bíi ní káwa bá olùyìísí ní àbápá bíi ifá ló mọ àgbègbè ibi tómi rẹ̀ ṣe é mu nínú omi tó wà nínú ilẹ̀ àti èyí tí ò ṣe é mu torí mímu ń bẹ nínú omi àìmú ń bẹ nínú omi tẹ̀ ń wò yìí kábíyèsí babaládé mo wí mo dúró ní yàrá ọ̀ṣun àgbà ni òrìṣà ọ̀ṣun jẹ́ ní yàrá àwòsàn kíkẹ́yìn tá a kẹ̀yìn sí ọ̀ṣun ló fa àjàkálẹ̀ àrùn sórílẹ̀-èdè wa ọmọdé ń gbóná àgbàgbóná ilé ìwòsàn ti kún bíbá kò sí bẹ́ẹ̀dì mọ́ nílé ìwòsàn agbára ilé ìwòsàn gan sí ojú ti <laughs> ọ́fíìsì ìjọba lọ́mọ́ torí lílé lọ nílé hàn nílé ìwòsàn bẹ́ẹ̀ nílé ẹran àwọn tó jẹ́ pé ẹrú lásán tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn báyìí egungun wọn lé sólówó tó wá wọ ọmọ rẹ̀ tára rẹ̀ ò yá wọ́n máa lé wọn gbọ́ngbọ́n ní ẹ lọ síta lọ́ta ẹ lọ́ta lọ́ta nígbà tí èrò ti pọ̀ jù nílé ìwòsàn èrò ti pọ̀ àrífín òde nígbà tí gbogbo ìlú ti da láàárẹ̀ tán kábíyèsí bàbá tó bá kọ wájú sí yín ẹ ta o tó bá kẹ̀yìn sí yín ẹ ta tó bá kẹ̀yìn nìkan oṣù ẹ tú èrò ara yín pa ẹ súnmọ́ òrìṣà ọ̀ṣun kẹ́ẹ̀dẹ̀ fi òrìṣà ẹ̀wà àárọ̀ kẹ́ fi ṣàwárí ẹ wá òrìṣà ẹ̀wà kẹ́ ẹ lọ gbagbá ìwà sọ́wọ́ ẹ gbagbá ìwà sọ́wọ́ kẹ́ ẹ nígbà ìwà lọ́dẹ̀dẹ̀ bí babaláwo ṣe nígbà odù nílé ńlọba nígbà ìwà nú ilé tiẹ̀ náà bí babaláwo ṣe nígbà odù nílọba nígbà ìwà ibà ìwà tẹ́ ẹ wò yẹn ó ní agbára gan-an ó ní agbára gan-an ẹ padà sílé àjàgùnmàlè gbogbo ládéládé kẹ ẹ lọ rèé gbàgbá ìwà kẹ ẹ máa fi ṣèjọba ìlú yín ọba tó wà lórí ipò ọba kò gbọdọ̀ ní ẹ̀gbin lára kò gbọdọ̀ ní ẹ̀ṣẹ̀ ẹnu mọ́lẹ̀ lọ́rùn ló fi lè rí ìlú ṣe tó o bá sì ti gba ìgbà ìwà gbogbo ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀ kó tó dórí àpèrè ọba inú mọ́lẹ̀ ó dáríjì ọ ọ sì mọ ohun tí òrìṣà ìlú rẹ ń fẹ́ àti ohun tí ò fẹ́ nígbà tí wọ́n jọba gan tó wà lórí àpèrè òrìṣà tó ṣọ̀rẹ́ òrìṣà tó dẹ̀ fẹ́ falafíà ń lórí àpèrè òṣèré ni ó pa ọ́ òṣèré ni ó padà pa yóò wá dàbí ìkà kó ń ṣèkà tó ló ń bá ẹ sọ̀rọ̀ o gbọ́ òun ló dẹ̀ láṣọ tó wọ̀ sọ́rùn òun ló nílẹ̀kẹ̀ tó kó sọ́rùn òun ló ladé tó gbé sórí má dẹ́mi ara rẹ lẹ́gbọ̀dọ̀ ọba aládé yípadà. mo lè fi àsìkò yìí kí bàbá wa onírìṣà olórí aládé gbogbo ọ̀jájá kejì <laughs> ọba adéyẹyẹ nítọ̀ ògúnwùsì ẹni ìtàn mo kì í kábíyèsí o mo tẹríba fọ́ba o mo bẹ̀rẹ̀ fún ìjì o mo bẹ̀rẹ̀ fún ìjì ajúnilọ́ o ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ wà láyé mo ń rí bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ń sọ̀rọ̀ ní ìrìṣà ẹlòmíì á sọ pé tí kábíyèsí ṣe ò dá kábíyèsí lọ sí lọ́sọ̀ọ́ ń pe Jésù kábíyèsí ń pe ànábì ah, kábíyèsí o ọba lẹ́yìn Ògúnwùsì ẹni ìtàn ọba ní ẹjọ́ kẹgbókẹtọ kẹtẹlẹ pẹpẹpẹ torí ẹ̀yin mọ ohun tẹ̀yin ń ṣe lórí àpèrè ọba ẹ jẹ́ kí gbogbo ọba ó ṣe àfarawé ọba yìí ibi tí ìlú tẹ̀ dé ìka tẹ̀ sí máa ní ọba bíi mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá ogún hundred tí ó ṣe bíi ti Ọ̀ọ̀ni ìrìṣà tí ọ̀jẹ̀já kejì yìí ọba lélẹ́yìí o tèmi mọ̀ lọ́ba torí olórí aládé kan kì í fárí apá kan kó dá pákan sí i bẹ́ẹ̀ ṣe ń gbúrò ọ̀nì ìṣàbóyá ẹ̀ kì í rí o bóyá tó gbẹ́ ẹ̀ kì í rí bẹ́ẹ̀ ṣe ń gbúrò ọ̀nì ìṣà ní ṣọ́ọ̀ṣì tẹ́ ń gbúrò rẹ̀ ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà là ń gbúrò rẹ̀ ń lé fánlé rúmọlẹ̀ o bá a fẹ́ sọdún fún àgbáyé ló tún fẹ̀ báyìí bó ti ṣe ń bọ̀ lọ́nà yìí ọ̀nà ìṣá ti múra ọdún fálẹ̀ o ọ̀nà ìṣá ti múra ọdún fálẹ̀ olóye mílíọ̀nù tó ní ìṣá gbé fún wa lọ́dọọdún tá a fi sọdún pa àjọgbó òkè gẹ̀tì ni àtúnjọgbó òkè ìtàṣẹ̀ nígbà tó wà kó sọ pé kò sókè gẹ̀tì ló tún fẹ̀ ọba ọ̀nà ìṣá mọ̀ pé òkè gẹ̀tì wà ń lu òun torí ọdọọdún ló ń gun òkè gẹ̀tì ọdọọdún ló ń gun òkè ìtàṣẹ̀ bólú òṣàfẹ́ ṣe kábíyèsí ń bá wọn ṣọdún òrìṣà ń bá wọn ṣọdún lé ògún ń bá wọn ṣe ọlọ́jọ́ kò sí ọdún rúmọlẹ̀ kan lótùfẹ̀ tí kábíyèsí ò kópa ń bẹ̀ kódà kó ṣe kó máa kópa ń bẹ̀ gbogbo ara ló fi ń ṣe é ẹ̀ṣẹ́ olóòṣà kò ṣe ló wà nílùú ni ṣé léegun kò ṣe ló nínú ìlú ni ṣé nílùú tí ọ̀ọ́ni ìṣàjọba lé lórí ṣé kìsẹ́ni ò ṣé ìlú tó ní ìṣèjọba nínú ṣé mùsùlùmí ò gbé bẹ́ẹ̀ ni ó dá mùsùlùmí yẹn ta lọ́ba tí wọ́n ẹ má jẹ́ àṣàṣejù o ẹ má jẹ́ àṣàṣejù o àgbààbàlé ó ṣàṣejù o rọmi sí mo ní mọ́ṣáláṣí o ẹ má jẹ́ àṣe àṣejù o ẹ má jẹ́ àṣàṣejù o gbogbo nǹkan tá a bá máa ṣe láyé ẹ jẹ́ àṣe bó ti tọ́ àti bó ti yẹ olódodo nílé onímọ̀lẹ́ o àwọn oníṣẹ̀ṣe olódodo ni wá o ẹ má jẹ́ àpẹ̀lú ọ̀bọ̀ jáwúra ọba ọ̀nìrìṣà ó jọba léènìyàn lórí ni ó jẹ́ igbákejì fún gbogbo òrìṣà òun jẹ́ ọba ọba ènìyàn lòun jẹ́ àràbà lọ́mọ ẹ̀fà <laughs> olóòṣà ni olórí ilé òòṣà ọba lórí gbogbo ènìyàn ni Ọ̀ọ̀ni jẹ́ ọba lórí gbogbo ènìyàn Fúlàní ọmọ ọ̀lú ẹ̀ ni ó jọba lé lórí haúsá ọ̀níjọba lé lórí yíbò ọ̀níjọba lé lórí fúndì èyí ọba gbogbo ayé lọ ní í ṣe o ọba gbogbo ayé ni tọ́ọ̀ ní ìṣàbá ti wá ń ṣe nílé ifá tí ò ṣe ti ṣọ́ọ̀ṣì ó ti ń dalẹ̀ lórí àpèrè ọba nu torí pé àwọn ti ṣọ́ọ̀ṣì yẹn ó máa ríra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò lọ́ba ó dẹ̀ ń wọ́ wàhálà lórí àpèrè nìyẹn torí tó bá ti lọ́ba wọn nígbà tiẹ̀ àṣẹ iná ò ní mú lọ́lù tó bá pàṣẹ àṣẹ oníṣẹ́ torí wọn ò ní gbọ́wọ́ sí lẹ́nu wọn náà ta àwọn ló ń pàṣẹ lẹ́ni bí ọba kan bá pàṣẹ nílùú tó bá wọn oníṣẹ̀ṣe ó lè gbọ́ tó bá wọn oníṣẹ̀ṣe ó lè má gbọ́ a ní kì í ṣe ọba tòun ọba wòlíì ni ọba tó lọ Mẹ́kà sí ti kílẹ̀ ara ẹ̀ pé ọba mùsùlùmí lòun ọba tó lọ sí Jerusalem ti kílẹ̀ ara ẹ̀ pé ọba kìsẹ́nì lòun ṣé ẹ rí ọ̀nà fífẹ́ kó lọ sí Mẹ́kà ni ṣé ọ̀nà fífẹ̀ sódà gbé jerusalem fún yín ni ọ̀ọ́ni ò lọ mẹ́kà kò dẹ̀ lọ jerusalem tó bá gbé yẹn wọ̀ láti sọ pé kábíyèsí o ẹ má lọ bẹ̀ èèwọ̀ èèwọ̀ ẹ̀yin ò gbọdọ̀ tún lọ ní ànọ́bì ànọ́bì ni ó wà lẹ́yìn kí lẹ lọ lè ṣe ń gba ànọ́bì kí lẹ fẹ́ lọ mọ olórí ànọ́bì fò kí lẹ ànọ́bì fẹ́ dà fún yín kí lẹ fẹ́ lọ ṣe nílùú jerusalem kí lẹ fẹ́ lọ mọ olórí jésù fún ẹ nídìí gbogbo eléyìí ìyẹn lásán lè lórí ṣùgbọ́n nínú ìlú ẹ̀ bó lọ mọ́ṣáláṣí ọba ni ìlú ẹ̀ ló sì wà ọba wọn dẹ̀ ní ìdùnnú àwọn mùsùlùmí náà ní káwọn bojú ẹ̀ káwọn ọ̀rọ̀ bá wọn lẹ́yìn àwọn inú wọn ó dùn pé ọba wọn ń bẹ láàrin wọn àwọn lọ́ba ìdùnnú kìsẹ́nì náà ní pé káwọn ní nǹkan ṣe káwọn bojú ẹ̀ káwọn ọ̀rọ̀ bá wọn lẹ́yìn wọn inú wọn ó dùn pé ọba wọn ń bẹ lẹ́yìn àwọn àwọn lọ́ba ìdùnnú oníṣẹ̀ṣe náà ní ká bójú ẹ̀ka arọ́ba wa lẹ́yìn wa inú wọn ó dùn pé alọ́ba lóyè ọba ń bẹ lẹ́yìn wa ẹjọ́ o èmi ò fẹ́ ṣe ju o torí àṣejù bàbá àṣetẹ́ni o ọní òrìṣà <laughs> olórí aládé gbogbo mo kí yín bàbá ẹ kú ọmọ ènìyàn ẹ kú fàkíṣe ẹ kú ìfọmọ ènìyàn ṣe akíkanjú ní ọba ńlá ọba ńlá tí fọba jẹ ọba ní o ọba lórí gbogbo ọba ọba lórí gbogbo ọba ọba tó ju gbogbo ọba ládé lọ kábíyèsí o kábíyèsí bàbá mo ò ní lè jù bẹ́ẹ̀ lọ nbá mo rí kí n bá kì í délé mi tẹ́ bá lọ kọ́ rí kì í lásìkò yìí kí n lè bá kì í dáadáa àìmórí kì í ní o jẹ́ kì í o káníta àbàmì ní sì máa kí ara àbàmì dáadáa mọ̀ pé mo mórí kí ara àbàmì dáadáa o ṣùgbọ́n àìmórí kì í ní o jẹ́ kì í púpọ̀ nbá mórí kì í dandan bá kì í mo máa kọ́ ni o torí kò gba ẹnu ọmọ yorùbá kó lóun ò mọríkì ọ̀ọ́ni ìrìṣà ọba gbogbo wọn ẹnu mi ò gbà kí n sọ pé mi ò mọríkì yín ṣùgbọ́n mo yára jí sọ ni mo jí sọ kẹ má bàa wò pé mi ò kì í dáadáa ẹ má bínú o káábíyèsí o olórí aládé gbogbo mo kì í o kẹ ẹ gbó kẹ ẹ tọ́ kẹ ẹ dàgbà kẹ ẹ dògbó kẹ ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín kẹpẹlẹ àpèyàn ọba láyín ẹkùn lẹ́mìí o ẹkùn lẹ́mìí torí pé tí gbogbo ara bàbá náà fẹ́ bá ń ṣèpàdé lé ní ẹ ní kò sáyé àwa pàápàá la tún ń fà sẹ́yìn kì í ṣe ọ̀ní lólówó òfẹ́ rí wa ní èròǹgbà ọ̀ní oṣù mẹ́ta mẹ́ta lólówó máa bá gbogbo ara bàràbàrà ṣèpàdé pọ̀ lóṣù fẹ́ kí la tún fẹ́ kọ́ bá ó ṣe fún wa ẹjọ́ mẹ́ta ẹ̀dá ṣe jo àti dé àfihàn ọba rí ọba òtúfẹ̀ yìí náà nígbà tó jàjà ò tí ì débẹ̀ àti débẹ̀ tá a fẹ́ jábọ̀ ohun tí bá sọ fún gbogbo àgbáyé fún ọba láàfin tó ṣe pé ìjòyè la jábọ̀ fún tọba ò yọjú sí wa níjọ́ tí ọ̀ni ọ̀jájá ti jẹ àdé àfin ẹ̀pá fẹ́ rí rí kábàárì ká tó kó ń bẹ̀ bó tún kílẹ̀ sí tó bó tún kájò tó lọ jì tó yóò rí wa kó tó dé kó tó sùn ẹ jọ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹja máa mọ rírì kan ẹ má jẹ ajá láṣẹ ju bàbá àṣetẹ ojú òní ti wá o kábíyèsí o ẹ̀yin tẹ́ bá bá mi gbé ètò yìí dọdọ ní ìrìṣà ẹ bá mi sọ fún bàbá àwa àràbà náà àwọn fẹ́ tá a bá ti débẹ̀ kó máa tètè yọjú sí wa dáadáa kó tún ṣe dáadáa ju bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má máa dá wa dúró pẹ́pẹ́pẹ́ jù ìyẹn náà làwọn máa ṣàtúnṣe díẹ̀díẹ̀ kí tó bá wá ní ní ká pàṣà kí ṣe kílẹ̀ nípa kábíyèsí o ẹ pẹ́ lọ́dọ̀ wa o afẹ́kẹ́ máa pẹ́ lọ́dọ̀ wa o kábíyèsí o ẹ bá aṣọ wàdà afẹ́kẹ́ bá aṣọ wàdà ṣùgbọ́n lọ́dọ̀ àwa àràbà kábíyèsí ẹ ẹ sàdánkátà yín ẹ ń bá wa ṣàwàdà ẹ ń bá wa ṣẹ̀fẹ̀ ẹ ń ṣe dáadáa ẹ ṣe dáadáa sọ tó bá jẹ wákàtí kan lẹ́nu pẹ̀lú wa máa ń gbádùn àkókò náà bẹ́ẹ̀ ló láti mìsà máa ń gbádùn àkókò náà kó sì kọ́ dáwọn fẹ́ kẹ́sí tẹ́ ẹ̀ ṣe fún wa ṣùgbọ́n tá a bá ti dọ́dọ̀ ẹ̀ tẹ́ bá sọ fún wa pé káwọn lé lágo mẹ́ta tẹ bá mọ̀ pé ẹni bí lọ lágo mẹ́ta yẹn tó bá gbé ká wá lágo mẹ́rin aago tẹ bá rò pa lè rí yín ní kẹ́yìn máa fún wa ẹ bá tó pé ká wá lágo mẹ́ta kẹsì máa yọjú sí alágo márùn-ún ọ̀nà oníkálukú wá jìn ìrìn òru la máa ń rìn délé wa ìyẹn ní kẹ́ ẹ bá wa ṣe àtúnṣe lé lórí ìyẹn ní kẹ́ bá wa ṣàtúnṣe lórí kábíyèsí bàbá ẹ bá wa ṣàtúnṣe lórí àkókò pé àtẹ́bá máa wá o aago méjìlá ni ẹ wá rí wa ìfangbọ́ àní débẹ̀ ní aago méjìlá kọjá ìṣẹ́jú márùn ìfangbọ́ tẹ bá sọ bẹ́ẹ̀ fún wa. aago méjìlá gẹ́gẹ́ la máa dé ààfin yín kádẹ̀ débẹ̀ kẹ́yìn náà dẹ̀ yọjú sí wa láago méjìlá yẹn iye àwọn àgbààgbà wo sí gbogbo àgbààgbà ọba aládé nù. ìyẹn ni àtúnṣe táwọn fẹ́ kẹ́ bá wa ṣe o yàtọ̀ sí yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí àpèrè ọba aládé ṣe ń ṣe nù ẹ̀ ní ṣíwáfù yìí èèyàn kan ò lè tẹ́ ọgbà yín lọ́rùn tán o kábíyèsí bàbá ẹnì kan ò lè tẹ́ ọgbà yín lọ́rùn tán ìlú gángan lọ́ọ́ lé ayé yìí bó ti kọjú sẹ́nìkan lókè ìsẹ́lòmíì tẹ́yìn bá ti rí wípé ìtẹ́ ẹ̀ lórí àpèrè ọkọ̀ yìí sọ fún yín pé ìtọ́lódùmarè ń yọnu sí ni ẹ̀ tẹramọ́ ó ṣe àṣeyọrí ń bẹ̀. tọ́ mo wí mo dúró mo kúrò lọ́dọ̀ ọ̀nìrìṣà kábíyèsí bàbá o torí mi ò lè kúrò lọ́dọ̀ orí yín ni mo wà ilẹ̀ yín ni mo ń sùn ni mo ń jí ẹ̀yin làṣẹ gbogbo ayé ṣùgbọ́n lórí èdè tí mò ń bá bọ̀ mo fẹ́ yàbò míì gbogbo ọmọ Yorùbá o ah! mo kí gbogbo wa àmọ́ ó ṣe ó ṣe ó ṣe bára ilé wa bá ṣe ohun tó sùn ó ṣe là wí gbogbo ọmọ Yorùbá ah! mo ò rí irú tí ń rí jẹ́ mo ti dé láyé mi o mo ò ríru tiyín rí èmi ò mọ̀ bóyá ẹ̀ kí n ronú ni o bóyá ẹ̀ láròjinlẹ̀ ni o bóyá ẹ̀ bunú ni o bóyá ẹ̀ pọnú ni o bóyá ẹ̀ pọ̀dà ni o èmi ò mọ̀ ọ́ ah! èmi ò ríru tiyín rí o nílẹ̀ Yorùbá yìí ni ẹni tó gbédè Yorùbá ó fẹ́ ralẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ tí wàá máa takú pé láéláé wọn ò gbọdọ̀ ta fún un tí yínbó wà gbowó dé tí wà ní kọ́ tà fún yínbó nígbò bá wa yá tán tí wà láwọn wá dé láti wà láàrin wà tí yínbó tẹ́ ń gbé ẹ lọ lẹ́ẹjọ́ ọmọ ara pariwo pósókò ń ṣe àjẹṣe ẹ ṣóṣó ló ṣe ńgbà tí wọ́n lé ọmọ Yorùbá dànù tó fi ẹ̀tọ́ Yorùbá tó fi tọrẹ fún yínbó ṣáàjẹ ló ṣe ńgbà tó ń fẹ́ tọ ọmọ Yorùbá tọrẹ fún yínbó ìwọ ọmọ Yorùbá tó bá ti ní ọlá kékeré kan ibẹ̀ ló máa róró inú yín le inú yín le o ẹ lọ dẹ̀ ẹ lọ dẹ̀ inú yín ti le jù inú yín líle yìí ló ń kó bá yín ẹ̀yin ọmọ yorùbá ẹ pariwo yorùbá nation yorùbá nation yorùbá nation yorùbá nation ẹ fẹ́ yorùbá nation ọmọ yorùbá wá dìde ó gbé àbẹ́là gbóhùn fẹ́ lọ rèé dìbò òun fẹ́ lọ jẹ́ ààrẹ fún gbogbo orílẹ̀-èdè nàìjíríà tó so ẹ̀yin ọmọ yorùbá pọ̀ ẹ ronú pé ẹbọ yín ló fín ẹ ronú pé ètùtù yín ló gbà ẹ ronú pé ẹbọ yín ló dòde ọ̀run ẹ jọ̀ọ́ ní àsìkò tí ó jùkú tó ń nà ìyàwó bẹ́lá pé òun lọ sí biafra òun àwọn fẹ́ pín ìyàwó ṣe pẹ̀lú nàìjíríà tó bá jẹ́ pé ọmọ yín bò ló gbé àpótí ìdìbò ìjọ́nà pé òun fẹ́ lọ ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sójú kò ní dìbò ojú kò ó dìbò ń kíákíá kò ní fẹ́ sọ ìbò ẹnu ojú kò ní fẹ́ sọ bònú torí pé mọ̀ pé tí ọmọ tí ibo tó bá dé orílẹ̀-èdè tó bá dé orí àpèrè ààrẹ orílẹ̀-èdè yìí ní tóun fẹ́ ó ṣeé ṣe kó tètè tóun ní ọwọ́ ọmọ yorùbá ẹ̀ ń bẹ lọ́hùn pé ẹ yorùbá nation o alọ́dá dúró o alọ́dá dúró o alọ́dá dúró o Tinubu wá gbé àpótí bóun fẹ́ lọ sí orí àpèrè ààrẹ orílẹ̀-èdè yìí ẹ wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹni kò lè wọlé ẹ̀yin pásítọ̀ ẹ wá ń jíṣẹ́ wèrè ẹ ń jíṣẹ́ wèrè ntọ́lọ́hún òwú ẹ̀ pọ́lọ́hún wí ẹ sọ pé wọn ò tiẹ̀ ní dìbò débi tí yóò wọlé. <laughs> Ah, ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ jáwọ́ lọ́tẹ̀ Tinubu ti wọlé o Tinubu ti wọlé ó dìbò ó pègúrẹ́ Awólọ́wọ̀ dìbò wọn ò gbé ìwé ẹ̀rí pé ó yege wọn ò gbélé lọ́wọ́ tó ikú Abíọ́lá dìbò wọn ò gbé ìwé ẹ̀rí pé ó yege wọn ò gbélé lọ́wọ́ tó fi kú ẹ̀yìn tó kú náà ṣẹ̀ṣẹ̀ sọ pé ó wí ní ìbò <laughs> òkú ẹ̀ ni wọ́n kà mọ́ ààrẹ orílẹ̀-èdè yìí kò ń ṣòun gangan o ẹ̀yìn táwọn lọ́wọ́ kú ni wọ́n gbórí rẹ̀ sínú owó kò ń ṣe ìgbà tó wà láyé o Tinubu rèé ó ti dìbò ó ti wọlé òun ti gba àmì ẹ̀yẹ pé ó yege ó ti kọ́kọ́ fa ìwé ègún yẹn yà ó ti bà ègún yẹn jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ ràn lọ́wọ́ o Ọlọ́run ló ran Tinubu lọ́wọ́ àwọn onímọ̀lẹ̀ mi ò padà lẹ́yìn ẹ̀ torí àwọn oṣù àwò à ń bólúdùmarè sọ kó má tún yẹ̀yẹ́ wa nílẹ̀ Yorùbá ègún tó mọ ègún tó mọ ó tó ké gbọ́ kó dópin lórí wa ègún náà á dẹ̀ tán lágbára lọ́hùn gbogbo ìyẹn àgbààgbà tẹ́ ẹ bá wà nílẹ̀ yorùbá tẹ́ ẹ fẹ́ kégun yìí ó tán wọ́n fi ń kásẹ̀ ètùtù náà ńlẹ̀ ni gbogbo ilẹ̀ bògùn ìlú ìlọ torí pé ègún gbọ́dọ̀ tó lórí wa wọn ò ní ká wá jìyà kú ìran mẹ́ta àwọn tó ṣì ṣe pé àṣẹ ọlọ́run máa ń ṣe ìran mẹ́ta ò kí ń tòṣì tí yorùbá sọ ó wá wáyé bẹ́ẹ̀ àbí kò wáyé bẹ́ẹ̀ Awólọ́wọ̀ níran àkọ́kọ́ o ó tòṣì ni torí pé ó le kò bá a. Abiola nìran kejì òun náà tó sì ní ó lè kó bá Tinubu nìran kẹta kòrósìta ó lé ọwọ́ ẹ̀bà ẹ̀yin ọmọ Yorùbá ẹ wọ́n sọ ẹ́ di àwọn àlejò tó ń bá wọn lé ẹ̀ṣẹ̀ ọba ọlọ́yọ̀ọ́ kiri ńgbà náà ẹ̀ṣẹ̀ ọba ọlọ́yọ̀ọ́ kó tó sọnù tẹ́ ẹ̀ kó ẹ̀ sọ́kò tẹ́ ẹ̀ ń wá kiri kárí tóun náà bá wọn wà ká má rí tóun náà bá wọn wà ká tún fojú rí ẹṣin kó má ṣe mú wálé tóun náà bá wọn wà kí ló dé tíran yorùbá dìdàkudà báyìí àwọn ọmọ yíbo tó ń gbé nílẹ̀ yorùbá ẹ wò bó wọn bó ṣe yọ gedegbe wọn ò dí fún yorùbá o bí tinubu ṣe tọ́jú wọn tó wọn ò dìbò wọn fún wọn ò dìbò wọn fún o tó ní wọn ò fẹ́ ya ọmọ àlè ṣe rí pé òbí ni wọ́n jùbò wọn fún wọ́n tẹ́ sí lójú ẹ̀ ayé rí pé lébọ̀ lọ fún gbogbo ọmọ kóòtù òjìire ẹja oníwà ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun rìkíṣí ìwà tí ò sunwọ̀n ẹ lọ jáwọ́ kò sí èrè tẹ̀ máa jẹ ń bẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jáwọ́ ẹja dáríjìra wa o ó dáa èmi wá bẹ̀ yín sí i gbogbo ẹ tó ti ṣẹ̀yìn níran Yorùbá ẹ dáríjì yìí torí pé ó lè jẹ́ ọ̀tá rẹ̀ láálò láti fi ṣe ẹ́ lóore má jẹ́ kí inú rẹ ó le lálejò ìyàwó dáríjì ọkọ rẹ kó má bàa sọnù kó tó sọnù ọkọ dáríjì ìyàwó rẹ kó má bàa sọnù kó tó sọnù ẹlẹ́mẹ̀ àforíjì ìsera yín ẹ̀gbọ́n dáríjì àbúrò àbúrò dáríjì ẹ̀gbọ́n rẹ ẹlẹ́mẹ̀ àforíjì ìsera yín ẹ má jẹ́ kí inú yín ó le lálejò kẹ́ ẹ lè jèrè tó yẹ kẹ́ ẹ jẹ láyé bójú bá fọ abalẹ̀ ó máa rí mú o ẹ jọ̀wọ́ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó bára ilé ẹni bá ti ohun tó sùn wọn ṣe là wí. ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó mo sọ mo sọ mo sọ fún bàtí mo rí yín mo ní nípínlẹ̀ Èkó ah hey mo mà rí Tinubu nípínlẹ̀ Èkó mi ò mà rí Tinubu Tinubu ó dẹ̀ wọlé ojú ó ti yìn ó wọ̀ o <laughs> ó wọ̀ o ó wọ̀ o ojú ti yìn nígbà tá a ṣòkè pọ̀ rí mo pariwo mo ní Tinubu ni ọ̀rọ̀ yìí kàn ó ti kọ Tinubu lóòótọ́ mo ní Tinubu ló kàn gbogbo ẹ̀tẹ́ bá lè bá wo péjì mi lọ wò ó gbogbo tí mo ti sọ mo ní Tinubu ló kàn ó kàn ó ojú tì yín Tinubu wọlé àmọ́ a kì í ṣe bẹ́ẹ̀ á béèrè lọ́wọ́ yín ẹ tí ẹ ronú jinlẹ̀ rárá ẹ̀yin olùgbé Èkó ẹ ronú twenty local government tí Tinubu sọ di fifty seven local government tó wà lẹ̀ tá à ń jagun lé lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ wípé kó lè di original ọdún mẹ́jọ ni Ọbásanjọ́ rò lò lórí àpèrè kò sáìnì ìpínlẹ̀ èkó fún wa ṣé a ṣe ìpínlẹ̀ èkó ni ṣẹ́ra ìpínlẹ̀ èkó ṣe ọbaṣọjọ tí òfin lè sọ twenty twenty local government ti d fifty seven local government ṣé orí burúkú ni Tinubu ń fẹ́ fún wa nìyẹn kó tó mú local government yìí kó tó fẹ́ owó twenty local government níjọba àpapọ̀ ń sọ fún wa títí tọ́baṣọjọ fi kó lórí ẹ̀ ẹ̀ wá tún rí Tinubu ló máa gbé Buhari wọlé ló máa jẹ bàbá igi lẹ́yìn ọgbà godfather fún láti ọdún kẹjọ sì tí Buhari ti wà lórí àpèrè tẹ́ ẹ wò yìí Buhari ò mà sọ twenty local government di fifty seven local government the same owó twenty local government yìí mà ní Buhari máa sọ fún wa òun ló máa sọ fún wa nípínlẹ̀ Èkó Ọlọ́run wa bá wa ṣe orí wa wá fọ́re ọmọ Èkó wá dìde ẹtún ní kò ń ṣe ọmọ Èkó mọ́. <laughs> ó dá o kò sọmọ èkó dẹ̀ ń ro rere èkó Tinubu sọmọ èkó dẹ̀ fẹ́ kí lu ìpínlẹ̀ èkó kó gòkè àgbà Tinubu sọmọ èkó dẹ̀ fẹ́ kí ìdàgbàsókè ó bá ìpínlẹ̀ èkó kí ló dé tẹ̀yìn òkèèrè tó dáa nílùú òyìnbó bí ọba ti gba green card ó ti dọmọ nílùú nílùú òyìnbó bí ọba ti gba green card ó ti dọmọ nílùú o ó ti dọmọ nílùú wọn nípe lálejò mọ́ lóòótọ́ onídojú rẹ̀ lè wọ̀ o ṣùgbọ́n sẹ́ wọn ò ní forúkọ àlejò pé torí àwọn ti fún ní láńsẹ̀sì pé àjọ nílùú yìí ni kí ló dé tẹ̀yìn òṣèjọba ti yín bẹ̀ bí ẹ bá ti lọ́dún mẹ́wàá nínú ìlú yín kó dọmọ nílùú tẹ́ bá ti rí pé ọmọ nílùú lòun kò ní rò bànújẹ́ sínú ìlú yín bí ló ṣe gòkè àgbà ni ó máa ro má gbàgbé pé ọmọ tá a bí nílùú wọ yóò rìnrìn àjò lọ láti lọ sórí ire wálé ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ṣe ìrìn àjò wá sílùú wọ lọ́wọ́lọ́wọ́ pọ́n náà fẹ́ soríire ẹ tó wá ṣe ìrìn àjò wá sínú ìlú wọ yẹn ìyẹn lolùgbé ìlú wọ ìyẹn ní kẹjọ máa ronú ìlọsọjú bá ìlú torí ìyẹn lòun rí pè lọ́sàn-án lòun rí pè lóru ìyẹn lòun rí lójoojúmọ́ ìyẹn gbogbo lọ́mọ ìlú rẹ o lọ́mọ ìlú mi tó ju yẹn lọ tẹ́ bá ti wá ń pè é ní àlejò má gbàgbé pé àwọn ọmọ ìlú rẹ àjò lọ́wọ́ àwọn òwálé o tí gbogbo àlejò tó wá bẹ wá kókó nínú ìlú fún ẹ ṣé ìwọ nìkan máa ṣèlú ni báwo lọjà rẹ ó ṣe tà nínú ìlú báwo níṣẹ́ ọwọ́ yóò ṣe gòkè àgbà báwo lẹ ṣe níláárí nínú ìlú náà kí ló dé tọrọ ayé báyìí ẹ tá a bá rí là mọ́ lójú ẹ̀yàn ọmọ èkó mo ní ṣí létí ni o ẹ̀yàn èkó ìpínlẹ̀ èkó Lagos state Àwórì Ìkòròdú Ẹ̀pẹ́ ẹ wo tẹ́ ẹ bá dìde kẹ́ ẹ lọ dìbò fún Sanwó-Olú a ó dá lókù gọọmenti padà sí twenty fún yín torí tí PDP àbí labour bá wọlé nípínlẹ̀ èkó gbogbo àti Tinubu fẹ́ dá fún ilé kókò ní í dá torí kò ní jẹ́ kó sọ pé pátì míì ló wá ṣàṣeyege ọ̀hún ẹ má gbàgbé yẹn o tó bá jẹ́ èmi náà mi ò ní iṣẹ́ o mo ò ní gbọ́ oríyìn mi fẹ́lò mí o mo ò ní gbọ́ oríyìn mi fẹ́lò mí o ẹ ronú yín o kí ẹ tó sọ̀bọ̀lù lẹ́kọ̀ọ́ sátidé ló dé yìí ìjọ mẹ́jọ dé tán ìjọ mẹ́jọ dé tán ẹ̀yin ọmọ Èkó <laughs> olùgbé ìpínlẹ̀ Èkó twenty local government sí fifty seven local government ó jìnnà o thirty seven ló fi jìnnà ẹ má wàá gbàgbé pé tí Tinubu bá wọlé tí APC náà wọlé lẹ́kọ̀ọ́ owó twenty tó ń wọ Lagos State tẹ́lẹ̀ ó ti di thirty seven direct ìrọ̀rùn tún dé ìrọ̀rùn tún dé ẹ má gbàgbé pé Tinubu ló ń báṣẹ́ ẹ̀ bó máa parí iṣẹ́ o ó máa parí iṣẹ́ o tó bá jẹ́ pé àwọn ọmọ rẹ̀ náà ló ṣì wà ń bẹ̀ tẹ́ ẹ̀fọ́ tẹ̀ ṣe é ọmọ èkó tó wà nínú labour party ìyá àfi labour party lé lásìkò tó pé lóòótọ́ lóòótọ́ ìfẹ́ ìpínlẹ̀ èkó lẹ́yìn nílọ́kàn tí ìṣe pé fẹ́ jalè ọmọ èkó tó wà nínú pdp lọ fi pdp lẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí kó o di apc torí kíjọba ìbílẹ̀ èkó yìí kó lè padà sọwọ́sọwọ́ olú káwáwá àti Tinubu ó dà láyé wa o. kótókótó lajá ńlá mi o mo tún ti pariwo báyìí o kótókótó lajá ńlá mi o ẹ má joyè ọmọ àlè kó o ẹ má joyè ọmọ àlè kó o olùgbé ìpínlẹ̀ èkó ọmọdé ìpínlẹ̀ èkó àgbàlagbà ìpínlẹ̀ èkó sanwó-olu ni ẹ dìbò fún ẹ torí sanwó-olu dìbò nítorí kípínlẹ̀ èkó lè grow kó lè débi tẹ́lẹ̀ dàfẹ́ kó dé lẹ́sẹ̀ dìbò fún sanwó-olu o agbára ti ń bọ̀ lọ́wọ́ tinubu tinubu sanwó-olu ló dẹ̀ máa ṣiṣẹ́ pọ̀ ọmọ tinubu dẹ̀ ní sanwó-olu jẹ́ ṣé ẹ mọ̀ pé oríire ti dé bá wa nípínlẹ̀ èkó tó ní yóò bá burú o ìpínlẹ̀ èkó ẹ jọ̀wọ́ ẹ lo pátì kan lásìkò yìí nítorí gómìnà èmi oṣù olóṣèlú o ṣùgbọ́n ṣá ìyàrá òṣèlú yìí lágbára àlàáfíà ìlú yìí wà o tá a bá rí tá a jọ wí orí wa burú ni o ìyàrá òṣèlú yìí ní solúsọ ìlú yìí wá o ibẹ̀ làlàáfíà ìfọkànbalẹ̀ ìlú yìí wá o yàtọ̀ sí tọwọ́ olódùmarè àtọwọ́ orímọlẹ̀ ó ti dọba mẹ́ta àdán ń rọ o bí bá bá ń fọhùn wá ní ká adákẹ́ ẹyá adákẹ́ àdán ń rọ bó òòṣà fọhùn wá ní ká adákẹ́ ẹyá adákẹ́ o àdán ń rọ bí ọba bá ń fọhùn wá ní ká adákẹ́ ẹyá adákẹ́ o àdán ń rọ lẹ́nìí bíjọba bá ń fọhùn wá ní ká adákẹ́ ẹyá adákẹ́ ìjọba ń fọhùn bí adájọ́ pàápàá bá fọhùn lẹ́nìí wá ní ká adákẹ́ káyà adákẹ́ o ń rọ lọ́wọ́lọ́wọ́ <laughs> ọmọ olùgbé ìpínlẹ̀ èkó ẹ̀yin àlejò tẹ́ ẹ wà nípínlẹ̀ èkó ẹ rántí pé ẹ jàǹfààní ìpínlẹ̀ èkó ẹ ṣàánú wa ẹ dìbò fún APC èmi ò wá kàǹpé o ṣùgbọ́n èmi ni mo mọ bí tí iṣẹ́ dé nípínlẹ̀ èkó bí mo ṣe pariwo tèmi tó twenty local government tó di fifty seven local government kò tí ì ṣe original o kò tí ì di o cdn ni o cdn ni o kò tí ì original council o kò tí ì sí sálárì tó ti òkè wá síbẹ̀ o owó twenty local government ni wọ́n pín sí fifty seven local government o sovereignty life ń ṣèpínlẹ̀ èkó láti bí ọdún mẹ́rìndínlógún sẹ́yìn o sovereignty life ń ṣèpínlẹ̀ èkó o sovereignty life ń ṣèpínlẹ̀ èkó o ọbásanjọ́ lu ọdún mẹ́jọ ó bọ́ọ̀lẹ̀ kò sáìnì twenty local government good lucky ó lu ọdún mẹ́jọ ó bọ́ọ̀lẹ̀ kò sáàjì tó ti lókù gọ́ọ̀mẹ̀tì o Buhari ló lò yìí Yar'Adua ti lò ó wọn ò sáìní ẹ o Buhari lò tán kò sáìní ẹ o Tinubu ló ń lọ bẹ̀ yìí ló dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ Tinubu ló kírètì twenty local government tó sọ di fifty seven local government nígbà tó wà ní gómìnà tó bá lè jẹ́ APC náà ló sì wà nípínlẹ̀ Èkó tó o bá lè ṣe é mi wà bẹ̀ ní àárẹ̀ ọ̀rọ̀ náà sọ o ẹnu wa ó tọrọ àá lè bú o ẹ jọ̀wọ́ o ẹ jọ̀wọ́ o ẹ jọ̀wọ́ ẹ dìde o ẹ tún ẹ tún ẹ bọ́ ta o ẹ lọ dìbò fún APC àti PDP àti Labour tẹ́ ẹ bá jẹ́ olè tẹ́ ẹ kì í ṣe ọ̀jẹ̀lú ẹ yọ̀ǹda ìbò fún APC ká lè lómìnira nílùú tàwa ká lè lálàáfíà ẹ jẹ́ wàrà tí APC fẹ́ fi wá dá nípínlẹ̀ Èkó agbára ti dọwọ́ náà mo wí mo dúró tẹ́ ẹ bá kì í ṣe olè tí èsì pé tara yín lẹ́yìn ń dù tó ẹgbẹ́ lọ́tọ́lọ́tọ́ ẹ̀ ń fẹ́ àlàáfíà fún àwọn tá a wà nípínlẹ̀ Èkó ẹ̀ ń fẹ́ àṣeyọrí bá gbogbo tá a ní nípínlẹ̀ Èkó ẹ̀ yọ̀ǹda ìbò fún APC káwàrà tí wọ́n fi wá dá nípínlẹ̀ Èkó Tinubu ló bẹ̀rẹ̀ ẹjọ́ parí ẹ̀ wò mo wí yìí mo dúró lọ́dọ̀ ti yín tọ́ Jagaba Tinubu bàbá <laughs> ẹ kú oríire ẹ kú oríire ah, èmi ti bá ẹ yọ̀ orí ló wí èmi ti bá ẹ yọ̀ orí ló sọ ẹni orí ti dá yẹn ò ṣe é farawé ẹni orí ti dá òun kò lè ṣubú èmi ti bá ẹ yọ̀ orí ló wíjọ́ Tinubu èmi ti bá ẹ yọ̀ orí ló ṣẹ̀dá rẹ̀ ibi orí ṣe dá ẹnì wọ́n ń rí ibi orí ti dá ẹnì wọ́n ń bá ká. Tinubu máa rìn kó máa yan Tinubu kò rìn kó máa yan orí ló dé ẹ ládé òwò Tinubu máa rìn kó máa yan orí ló gbé ẹ dépò ààrẹ Tinubu máa rìn kó máa yan jàgàbá. ee jagaba ee jagaba jagaba jagaba jagaba tulumbu jagaba jagaba jagaba jagaba ee jagaba jagaba jagaba jagaba jagaba jagaba tulumbu marikomayo jagaba marikomayo ó Oku orire, eku orire, eku orire kú oríire mo bá ẹ mo bá ẹ yọ̀ mo bá ẹ jó mo bá ẹ yọ̀ ẹni orí ti dá sílé ayé ẹni orí ti dá òní ó ṣe Tinubu mi akọ́wà nìṣó lóde o àǹgbàrẹ̀ rẹ̀ bọ̀ lẹ́yìn rẹ̀ mi akọ́wà lọ nìṣó lóde àǹgbàrẹ̀ rẹ̀ bọ̀ lẹ́yìn rẹ̀ àmọ́ Tinubu ìrìnàjò ló ń rìn yìí má gbàgbé ń táwọn ọmọ Yorùbá ń fẹ́ Jagaba má fi wálẹ̀ nínú àjọṣepọ̀ ìnira ìkó tó bọ̀ wálé o Tinubu o má fi wálẹ̀ nínú agbami ìnira yìí kó tó padà bọ̀ torí kó o má túnṣe kó àwọn ọmọ àlè ó má débẹ̀ kó má tún bàjẹ́ tó o bá kú òun bẹ́ẹ̀ jẹ́rúkọ délẹ̀ délẹ̀ o ò lùsì ilé mi ṣe ń tẹ̀lé ẹ̀ mi ò délé rẹ rí mo mọ̀ ẹ́ rí mi ò gbowó lọ́wọ́ rẹ rí mo ò ní nǹkan tí n fẹ́ fowó rẹ ṣe àṣeyọrí orílẹ̀-èdè yìí ló jẹ àwa lógún ẹlẹ́bọ ni onífàlàwà onífàlàwà ṣe Tinubu bẹ́ẹ̀ níjọ́ tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò òṣèlú yìí ò ṣubú rí ò ní ṣubú láéláé oríṣiríṣi ìrírí oríṣiríṣi ìran òfò lọ́ ti rí sí ẹ wọ́n ní o máa kú wọ́n ní o máa ṣe wọ́n ní o máa mọ̀ ò ní kú torí kẹ́mi rẹ̀ lè gùn ni má jẹ́ kẹ́rù ó bà ọ́ mo ti ẹ̀ jẹ́rìí jàgàbá ẹ̀rù ò bà ẹ́ rí mímì kí ń milẹ̀ ẹ̀rù kí ń bodó ẹ̀rù kí ń ba ọ lọ ẹ̀rù kí ń ba Tinubu jàgàbá lọ́rọ̀ òṣèlú yìí torí pé ó mọ̀ pé òun Tinubu ló kàn ó ti kàn ẹ́ o bẹ́ẹ̀ ni ó ti kàn ẹ́ gbọ̀ngàn ó ti dọ́wọ́ rẹ orí ọwọ́ rẹ ló wà má sì lò ó yóò ṣe é ṣe o Tinubu wàá rántí pé àgbàlagbà kì í rán róó tó bá ti dórí àpèrè má rọ̀rọ̀ o má rọ̀rọ̀ iṣẹ́ oríran ẹni kó o lọ ṣe torí olórí ogun tó bá ń rọ̀rọ̀ òun náà ó tún jèrè àbòsí bọ́ yóò jòrò tẹ̀ yóò sì ṣubú ọ̀tá ó wá yọ̀ olórí ogun tí ò bá ti rọ̀rọ̀ yóò gba ìbò wálé àwọn tí wọ́n jọ́tẹ̀ ẹ̀ lánàá wọ́n tún wá di ọ̀rẹ́ ẹ̀ wọ́n tún máa wá tò lẹ́yìn rẹ̀ ni ẹ olórí ogun kì í rọ̀rọ̀ ìwà àjọ là ń bẹ̀ tónúbù má rọ̀rọ̀ ìwàjọ mímu lọ́tà ń di ìṣẹ̀ṣe àwọn tá a ní lọ́tà lánàá pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ọ̀rẹ́ ni wọ́n jẹ́ fáwúrẹ́là fálékè ò rí wọn bínú sí torí pé Tinubu ti tó fi ní bínú sí gbogbo wọn tó ṣẹ̀ rẹ̀ o àwọn ọ̀kan ti lé nílé ka lánàá pé àwọn ó dogun àwọn ó dọgbọ̀n tó torí pé ọmọ wọn ni tó tẹ̀lé wọn tó já wọn sí kolobo tí ọ̀nà bá wá ń lé nílé nípa ọ̀dọ̀gbọ̀n ọ̀dọ̀gbọ̀n tá a bá tẹ tọ́wọn yóò bá má bínú ẹ̀rù àwọn tàná ló bà wọ́n ẹ̀rù ayé tó bà ẹ̀rù ayé tó bà ṣùgbọ́n ó yẹ kí wọ́n ó jẹ́ kí tí wọ́n ó là nígbà tá a dẹ̀ ṣí wọn létí wípé tẹnitẹni làkìtà ń tààtàn ó yẹ kó gbọ́n nígbà tá a pariwo pọ́ mẹ́ni oníṣìdí bẹ̀bẹ̀ rẹ̀ kábílẹ̀ kí sì di ọmọ ẹlòmíràn ó yẹ kí wọ́n gbọ́n kí iye wọn ó là ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbà tí òbí ní lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ tó dáhùn tí wọ́n ń wò wọ́n tún lè wúlò fún ìjọba tó gbé dání yìí wọ́n lè ní nǹkan kan tó lè dá sí ní ètò tá a gbé lọ lọ́wọ́ tí wọ́n fi gba yìí olórí tó bá kó èrò mọ́ra onú ni yìí gbogbo àṣeyọrí tọ̀hún èèyàn bá ṣe lákòókò tirẹ̀ orúkọ rẹ̀ ni ó wà lórí rẹ̀ pé àsìkò Tinubu la ṣàṣeyọrí yìí Tinubu kò dọwọ́ rẹ o ṣe ilé ayé kò dáa má jò tọwọ́ rẹ bàjẹ́ àmọ́ o tẹ́mi awúrẹ́ là ń béè lọ́wọ́ rẹ rèé o tẹ́mi ń béè lọ́wọ́ rẹ rèé o gbogbo ẹ̀yẹ èèyàn mi ẹ jẹ́ kí Tinubu ó rí mẹ́sẹ̀gì mi tí mo sẹ́ni lọ́lọ́ yìí o nítorí mi bèè lọ́wọ́ rẹ̀ rẹ o Tinubu o má fi wálẹ̀ nu Nàìjíríà yìí o aṣọ yìí ti dọ̀tí o <coughs> Nàìjíríà yìí ti dọ̀tí o tó bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ṣe normal agreement pẹ̀lú wọn ẹ̀pínyà gbogbo number process tó yẹ kó o ṣe Tinubu bá wa ṣe gbogbo ìrìn àjò tó yẹ kó o rìn tí ìpínyà kì í ṣeré dogun tí kì í dìjà i trust you mo mọ̀ pé <laughs> ẹ torí ẹ pé ni Tinubu jẹ́ gbogbo ìrìnàjò tó yẹ kó o rìn tí yóò mú kí a lómìnira kí bá aṣọ tó lè ká fàyà ká má lò mọ́ ní kó o rìn ká ní lógo títí wa ilẹ̀ Yorùbá tí èdè wa ó ti máa yéra wa ká lọ báyọ̀ lọ́fíìsì kó má máa sa sí wa mọ́ àìmọye ọmọ Yorùbá ti ń purọ́ tó ẹgbẹ́ tá a bá dọ́fíìsì rẹ̀ báyìí ibo ni ó máa sọ èdè èdè tá àgbọ̀ ni ó máa sọ kò fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni o bẹ́ẹ̀ dọ́dọ̀ ọlọ́pàá mi ibo ni ó máa sọ gbọ́ yóò bá wọn kò fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni o kó tiẹ̀ dẹ́kun àti pé kí yíbo kó máa ṣọ́ ìlú yíbo káwúsá máa ṣọ́ ìlú haúsá kí yorùbá máa ṣọ́ ìlú yorùbá kéde wa lè jọ máa yéra wa tá a bá ń bára wa sọ̀rọ̀ kó má di pé a máa lura wa ń jìbìtì a máa kúrò fúnra wa ká lè mọ ẹni tó ń hùwà bàjẹ́ láàrin ara wa Tinubu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àjọṣepọ̀ Nàìjíríà yìí ó ti sú àwa ó sú àwa náà ó sọ àṣà àti ṣe lù mọ́ wa lọ́wọ́ ọmọ wa rìnrìn ìwòhò ọmọ wa ò mọ àṣà mọ́ nígbà tẹ́ gbá àṣà kan náà kọ́ láṣà tó so wá pọ̀ ọmọ a ti di aṣẹ́wó sí títì ọmọ wa ò wọ́n rí òwò káàkiri wọ́n wọ kérésì jíǹsì wọ́n kérésì káàkiri ayé wọ́n ya wèrè kiri àdúgbò torí àṣà méjì mẹ́ta tá a papọ̀ àdá ah, àṣà ti wa mọ̀mọ́ láàrin àṣà obìnrin ń wọ ṣòkòtò kiri nílùú tóbìnrin ò gbọdọ̀ wọ ṣòkòtò rí onírúurú eléyìí ló pọ̀ torí pé a ti kó ṣúkúrú pọ̀ máa ṣàpàlà a ti kó wèrè pọ̀ mọ́ síwín a ti kẹyẹlé pọ̀ má dìyẹ Tinubu jọ o bàbá jàgàbà bá wa yọ sọ́tọ̀ ẹ jẹ́ kí ọ̀fọ̀n kó tọ̀ sí gbẹ̀gìrì kẹlẹ́kọ̀ọ́ kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ kó ní kálukú máa lọ ibi tó ti wá o ẹ má jẹ́ ó dìjà o ẹ má jẹ́ ó dogun mọ́tò ẹ̀jẹ̀rìí yín ọpọlọ yìí wà ẹ má jẹ́ ó débi pé à ń yìnbọn síra wa àṣàrà wa ládàá ń bára wa jà ìyẹn ò ṣó pé ẹ expert tó ẹ mọ̀nà tẹ́ ẹ máa gbàgbé lọlé ẹjọ́ tẹ́ máa gba judgement gbogbo bẹ́ẹ̀ máa rìn pọ́tòkò tẹ́ máa rìn tí a máa fi jọ jókòó tí Yorùbá máa jókòó tí Ìgbò máa jókòó táwọn sábà jókòó tá a máa sọ pa pọ́pátì tó pa á báyìí fẹ́ pín tá máa pín tí ò ní dìjà tí kálukú máa kó tiẹ̀ ẹ̀yẹ ni kẹ́ ẹ ṣe fún wa kẹ́ ẹ tó bọ́ọ̀lẹ̀ ọlọ́run ò ní fàyín lé ìyà lọ́wọ́ ẹ má fi wá lẹ́nu gbèkú kẹ́ ẹ bọ̀ wálé o iná mi ò ní dùn sí yín o ẹ jọ torí ọlọ́run ẹ̀bẹ̀ tèmi wá bẹ̀ yín nìyẹn bàbá Tinubu ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire mo wá bá yín yọ̀ ọ́ gbogbo awo ló ń bá yín gbégbá ọpẹ́ gbogbo ìjọ ló ń dunnú sí yín torí ẹ̀yin làwọn afẹ́ láti lẹ̀ ẹ̀yin la mọ̀ nígbàtà níta aṣọ máa lè tàdé rí patẹ́yìn kó nínú ayé báwo la ṣe ní fẹ́ yín báwo la ṣe lọ lòmíì èmi ò lè ṣe é tí ma fi kú mi ò lè sọ lẹ́nu kí n sàpò ìyàkọ́ ẹ káàbọ̀ sórí àpèrè náà ayọ̀ lẹ́ẹ̀fi dórí ìtẹ́ ọ̀run tó lẹ́ẹ̀ ti dórí àpèrè òkùnkẹ́ dórí ìtẹ́ lórí ẹ ti bọ̀ pa àṣẹ àti fún níwẹ̀ rí pé ẹ ti yege ilé tó ṣe pé ó gbáyé ti mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń bọ̀ lórí ìtẹ́ tábà fẹ́ jọba lù tábà jọ ń dùn tá a dáfà ọba ẹni tí fábọ́ wa mú tí a ti gbà wọlé ẹ̀ á nà wọ́n sókè pé tọ̀ ọba wa rèé o a máa ṣe káábèsì fún kúmọ̀ tó ti dọ̀ba a máa ṣe káábèsì fún kò ti dọ̀ba tó dáa ti mọ̀ pé next king lòun lọ́ba kọ̀ ṣòfò de èyí mo ṣe káábèsì fún Tinubu ọba lọ́la ọbọba lẹ́nìí gan tí ẹ ti dúró àpèrè ọba tó lọ́ba ló la òkè ń jọba ọba gidi ilẹ̀ yẹn ti dọ́ba ayọ̀ lẹ́fù wa di orí ìtẹ́yẹ o tó máa di yín lọ́wọ́ tẹ́ẹ̀ni fi di orí ìtẹ́yẹ kò ní ṣẹlẹ̀ sí yín o tó máa di yín lọ́nà tẹ́ẹ̀ni fi lójú àìdórí ìtẹ́yẹ kò ní ṣẹlẹ̀ sí yín Tinubu o wàá gbọ́ mi bí mo ti ṣe sọ sínú ẹlẹ́dàá rẹ mo ń bẹ́lẹ́dàá rẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ orí rẹ ò ní gbẹ̀bọ̀dẹ̀ àwọn tí wọ́n ń gba ipò tí gbogbo ayé ń kíkó oríire tí wọn kì í rípò yẹn lò òwéwé orí rẹ ò ní fi tiẹ̀ wé tiwọn. àṣẹ. ìwọ tó gba ipò yìí ìwọ ló ló máa lò ó. àṣẹ. láṣẹ àjàgùnmàdé olódò ọ̀run ọ̀rìpọ̀ yìí lò. àṣẹ. ọ̀dìbẹ̀ pẹ̀lú ìdùnnú. àṣẹ. ọ̀gùnrí àpèrè náà pẹ̀lú àlàáfíà. àṣẹ. ọ̀wà lò ti dùnnú ti dùnnú. àṣẹ. gbogbo ẹgbẹ́ tó bá wá ń ro bírò ẹ̀ ní bàbá ní kọ̀kọ̀ tó sì tún lóò sì tún fẹ́ wẹlẹ́yà ẹni tó dé yìí tó sì tún sọ pé òun wá ìṣubú ẹni tó dé yìí ikú gbígbóná ló máa kú. àṣẹ. èṣe ńlá ló máa ṣe. àṣẹ. iná gbàrà ẹ̀jẹ̀ ló máa sùn sí. àṣẹ. ariwo òkè máa bá lọ sóde ọ̀run. àṣẹ. adélọ́sì ọ̀ṣìládé adélọ́sì kò gbọ́dọ̀ pa ọmọ ṣìládé jẹ ọ̀pẹ̀ kì í rorò pa ifá àkújọrí àgbàdo kì í rorò pa àgbàdo jẹ àní gbogbo burúkú táyé bá ṣe sí ìwọ̀ Tinubu láti àkókò yìí kó bẹ̀ ní tẹ́ bí ọ̀bùn tó yàn ṣe é tẹ́ láwùjọ síbẹ̀. àṣẹ. kó máa rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ògèdè mìíràn tó pọ́n ló ṣe é rọ. àṣẹ. tí bá kú fùú kó lọ gbé ọ̀rọ̀ àìrídìí jókòó bá gbogbo ọ̀tá rẹ nílé lóko àṣẹ kó lọ kó ṣàfihàn kì jókòó kó bẹ̀ sí ní jayé ẹ̀rọ kí wọ́n má jayé ìnira àṣẹ kó epo di ẹlẹ́rọ ẹ̀rọ lọ́wọ́ epo epo di ẹlẹ́rọ ayé ẹ̀rọ lọ́ọ́ jẹun àṣẹ ó ní àpè tó wà ń lọ yìí yóò ṣe é ṣe fún ọ àṣẹ ọ̀rí àpè náà ọ̀rí lò àṣẹ ọ̀rí àpè yìí ọ̀rí ṣe àṣẹ ìlú yìí yóò gùn ẹ lọ́wọ́ àṣẹ ìlú yìí á gùn ẹ lọ́wọ́ àṣẹ èébú tó wà lórí àpè yìí tí kì í jẹ́ káwọn tó wọ bẹ́ẹ̀ kí wọ́n gba yìí ẹlẹ́dàá á pa ìkún náà rẹ fún ẹ. àṣẹ. èèpè tó wà lórí àpèrè yìí kí tí kì í jẹ́ ká tó gorí àpèrè yìí kí wọ́n gba yìí Tinubu o ẹlẹ́dàá rẹ á pa ìkún rẹ fún ẹ. àṣẹ. àní gbogbo èèmọ̀ ìdààmú tó wà lórí àpèrè ààrẹ Nàìjíríà yìí tí àwọn ti ń gorí àpèrè yìí tí wọn ò fi gba nọ́mbà wánù ààrẹ tó ṣe dáadáa láyé ẹlẹ́dàá rẹ̀ á pa ìpè náà rẹ fún ẹ. àṣẹ. wàá wá gba nọ́mbà wán àti oṣù dáadáa. àṣẹ. wàá gba recommendation lórí ipò tó lọ yìí. àṣẹ. wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ah Tinubu ló ṣe dáadáa jù láyé. àṣẹ. nígbà tí Tinubu ìrọ̀rùn dé bára lé nígbà tí Tinubu ìrọ̀rùn dé bára oko bá ti Tinubu ohun gbogbo bẹ̀sẹ̀ ń lọ ní rèmèrèmèrè ni yóò ṣe rí lákòókò títì rẹ̀ yìí. àṣẹ. tó bá tó lápèrè yìí ọba ajíniníyè ajiyẹ àṣẹ. ọba afinimọ̀nà àfihẹ́ àṣẹ. olùdarí ayé adarí ẹ̀ síbi rere. àṣẹ. ẹlẹ́dàá rẹ̀ olùdarí rẹ̀ wọ̀gbẹ́. àṣẹ. kò ní yí padà mọ́ ẹ nínú. àṣẹ ìfẹ́ yà wà lọ́kàn rẹ̀ títí láéláé. gbogbo onígbòsẹ̀ tó máa lọ lé ipò kan tí ò ti ní ní tó fẹ́ ṣe gbogbo èròǹgbà rẹ kó o tó gbàpò tí ìdìbò yìí tó fi wá wọlé yìí ní rere yóò wá sí ìmúṣẹ. àṣẹ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ àṣẹ yóò kàn nílà mímọ́ alágbàwí àtòlùdáǹdè wa o. àṣẹ. tọ́ Tinubu o má mẹ́kàn má wẹ̀yìn o má dẹ̀ wo ń pa gbogbo wọn pásítọ̀ èké tó sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ìwọ pásítọ̀ tó sọ wípé bí Tinubu ò bá wọlé ìwọ máa padà lọ di babaláwo má wá di babaláwo àwọn òfẹ́ nílọ lé bá e o àti fọ́ lé bá e ilé bá ti mọ́ àwárú yín o ní ẹni kó padà sóko bàbá yín kó lọ́ bá ṣàgbẹ̀ lọ́ máa di kíta lọ́jà lọ́ máa fẹ́ ìlú tà lọ́jà lọ́ máa dẹ́tò kó lọ́ máa pẹja lọ́ ṣàgbẹ̀ má wàá sí di ifá o àwọn ò fẹ́ ọ̀bàyéjẹ́ ń di ifá ò fẹ́ kùrọ̀ ń di ifá ẹ má gbèrò yín wá sí di ifá o ẹ má gbèrò yín wá sí di ifá o àti ìfọ̀lẹ́ ifá ó ti mọ́ lóló àwọn àgàbàgebè tó bá ti ń lé wọn dànù ẹ má tún padà sí di ifá àfẹ́rú yín bẹ́ẹ̀ o àfẹ́ yín ní di ifá torí ifá ò fẹ́ kéé ifá ò ṣe kó wéèrè kó wéèrè a ò fẹ́ dáadáa ń di ifá mọ́ tẹ́ni ọba dé di ifá ṣe ẹni pé kò sọ́mu ti wé ẹ̀kọ́ tó mu ti tó yọ sí tó tún sí kọ́tà mọ́ àti fọ́ gbé dànù gbogbo abaláwọ̀ mùtí olómùmù olómùkímù olóògbògóró tó bá mọtí yóò tó bá sùn sí kọ́tà àti gbàgbé ẹ̀rí wa lọ́wọ́ wọn. gbogbo àwọn fọwọ́ àdáyé àwọn onírọ́ tí wọn ò jẹ́ babaláwo tó ẹ̀fọ́ purọ́ àti ń bá wọn pò ó àti ń kó wọn lọ ilé ẹjọ́ àti ń lé wọn dànù. ẹ má bọ̀ wá lórúkọ jẹ́ mọ́ àti ìṣòfin yàrá wa fún díẹ̀ yìí má wá sí di ifá o pásítọ̀ olè onírọ́ amukun mẹ́kọ̀ọ́ òpùrọ́ tí ìpè rẹ ò dájú àti rí báyìí pé pé ọlọ́run ò pè ẹ́ padà sí ìlú oko rẹ kó ló máa ṣàgbẹ̀ o má wàá di ifá o má wàá sí di ifá o má wàá ṣe babaláwa wa ò wárú rẹ o ẹ̀yin òpònú òṣì ẹ̀yin oníran èké ẹ̀wọ̀n ní dìbò àdìbò <laughs> àdìbò àdìdúpẹ́ pé àwọn yóò bí ọ́ lè pé tó lè máa dìbò yá ni wọ́n máa dì í sóde máa dìbò yìí àná máa dìbò yìí wọ́n béèrè dáadáa lọ́wọ́ àná máa dì wọ́n di o wọ́n di o torí pé tá a mọ̀ látẹnumọ́ ẹ̀yìn onírìkúrì sẹ́yìn tí gbẹ́jọ́ tí babaláwo ti ń dá five five ifá onífá kì í purọ́ ẹ lọ wo ìdáfá ọdún twenty twenty three ta twenty twenty two tá a ṣe ní òkè pọ̀ rí nínú tẹ̀mù èkó ẹ lọ síbẹ̀ ẹ lọ padà síbẹ̀ kẹ lọ wò kí ni bá sọ nípa Tinubu kí ni bá sọ ifá ní Tinubu ní pẹ́sidẹ̀ntì nàìjíríà for twenty twenty three òun ni ó wọlé yóò ó wà bí ó wọ báyìí ó wọ̀ ọ́ ẹ̀yìn tí bá sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan la rí onírúurú ètò ló yẹ ẹlẹ̀ oríṣiríṣi ìgbésẹ̀ la rí wọ́n wá bí wá lè gbé e ní tí aṣọ gbé bá sọ yìí ànífà ló sọ àwàkọ́ ṣé ti fáwọn ṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ẹ máa kò fojú inú ẹ máa fi ẹ máa fi àìdí àgbélé ayé ẹ máa lo scope fún gbogbo èèyàn ẹ máa sọ pé olúwa wí olúwa ò ló wí ṣé ọlọ́run tó ti fi ara ẹ̀ pamọ́ láti àìmọye ọdún tí ò fẹ́ kẹ́nikẹ́ni ọmọ ibi tó ń gbé tí òun ní ma wá sọ̀rọ̀ tá a máa gbóhùn tá a lè tẹ̀sẹ̀ tí òun ní ma sọ̀rọ̀ tá a máa gbóhùn tá a lè tẹ̀sẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ní yẹ̀yẹ́ ẹ̀sìn lọ́ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ jèrè ọkàn wọn ní kẹ́ ẹ lọ dá sóṣèlú wọn ní ẹ wá máa purọ́ tójú yín ò rí gbogbo àwọn ọmọ yín tó wà ní ọ̀sìn tó wá ń purọ́ fún yín tó gbé fọmíṣàn lé lọ́wọ́ tẹ́ gbójúlé tẹ̀tọ́ ìtàn gbogbo aráyé pé wọn ò ní dìbò àwọn ọmọ yóò rí lẹ́bẹ̀ képe wọn ti lé ọmọ yín kó ní yàrá ibi tó gbé ń ṣe ìjọba ìlú ọmọ yóò rí òdòdó mú wa mọ́ irọ́ lọ́mọ afún yín wọ́n ti yẹ̀yẹ́ yín o ẹ̀yẹ́ ẹ̀ẹ́dẹ́gbé information lẹ́fi máa ń sọ mẹ́sẹ̀gì ti yín information information lè fi máa jíṣẹ́ ọlọ́run fún gbogbo èèyàn ẹ ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé wọn kẹ́ tó máa wá jíṣẹ́ pé olúwa wí olúwa wí àṣírí yín tú ẹ lọ jáwọ́ ìwà pálapàla ẹ fò sílẹ̀ ẹyin mo kó lọ́dọ̀ yín jáde mo bọ̀ sí yàrá mi o tọ́ gbogbo babaláwo onífá tó ń gbé nípínlẹ̀ èkó gbogbo babaláwo onífá tó ń gbé nípínlẹ̀ èkó ìpàdé àjọ awo ńlá wà ní ìlú àgbọ̀wá ní ọjọ́ wednesday ìpàdé àjọ awo ìpínlẹ̀ èkó àjọ babaláwo ti ìpínlẹ̀ èkó ó wà ní ìlú àgbọ̀wá ní ìjọ wednesday tó ń bọ̀ yìí wednesday on the twenty eh, kíndéètì náà on the eight on the eight wednesday eight on the eight oṣù tá a wà nú ẹ̀ yìí ní ìpàdé àgbọ̀wá ìkùsì Lagos. àjọ yìí ó máa wáyé ní ìlú àgbọ̀wá àjọ babaláwo ti ìpínlẹ̀ Èkó ó máa wáyé ní ìlú àgbọ̀wá ní nọ́mbà one GRG road igbóorùkù àgbọ̀wá ìkùsì Lagos state ibikíbi tó bá ti ń bọ̀ tó bá ti gba kòòdù wọlé tó bá gbé wọ mọ́tò ní wọ mọ́tò ní sábó ìkòròdú wọ́n mọ́tò àgbo wa ń bẹ̀ kó o bọ́lẹ̀ ní jíàjí bus stop níwájú ilé epo hando filling station tó ẹ pé ẹ̀pẹ́ ló ti ń bọ̀ ló gbà wọlé bọ́lẹ̀ ní gáàjì kó o wọ mọ́tò àìkógbọ́kadà ń bẹ̀ pé kó máa gbẹ̀bọ̀ ní jíàjí níwájú ilé epo hando filling station tó bá ní ẹgbẹ́ mọ́tò tó máa dé kó ojúlówó látẹ̀pẹ́ máa ṣọ̀bọ́lẹ̀ gáàjì àgbo wa wá bọ́lẹ̀ nílé epo hando filling station gangan gangan ní GRG kó o rìn wọlé ilé Ifá lóde yẹn kò ní ṣíṣì rárá rárá rárá ṣẹgbó lọ sí Ifá temple nílé Ifá àpapọ̀ odù traditional house of worship international kó o sọ pé ilé àràbà Fálékè ló ń lọ ọjọ́ Wednesday ní ìpàdé àjọ awo ìforíkorí ibi tá a ń lọ nípínlẹ̀ Èkó gbogbo onífá a gbọ́dọ̀ dìbò fún APC èèwọ̀ ni àtúgbọ́dọ̀ sọ eléyìí dùn mọ́ ara wa lọ́wọ́ gbogbo etí fojú yín níbi tí èkó dé dúró gbogbo ayé ti níbi tí èkó dé dúró a gbọ́dọ̀ lajúlẹ̀ kí eléyìí tún wọ mi mọ́ wọn lọ́wọ́ Sanwó-Olú ló nìbò torí pé APC ní ààrẹ APC náà ni gómìnà gbọ́dọ̀ jẹ́ ẹ jẹ́ kó rí yí pé ẹ jẹ́ kí yèyí ó là APC tó APC àǹfààní wà bẹ́ẹ̀ kò lè sí ọ̀tẹ̀ láàrin wọn apc tó apc ẹ jí tiyetiye ìdàgbàsókè ló wà bẹ́ẹ̀ ẹ pẹ̀gún rẹ má jò ní wọn tún burú lásìkò yìí gbogbo ọmọ ìpínlẹ̀ èkó fúndi èyí ìpàdé àpérò ńlá ó wà fún gbogbo babaláwo tó ń gbé nípínlẹ̀ èkó wá gbọ́ o babaláwo tó gbàgbọ́ wípé Ifẹ̀ ní orísun òun ni mò ń pèsè pàdé ilé mi o babaláwo tó gbàgbọ́ pé Ifẹ̀ ní orísun ni mo gbé sí pàdé ilé mi o babaláwo tó gbàgbọ́ pé Èkìtì ní orísun òun má wá lé mi o má wá lé mi o ọmọ Ifẹ̀ lèmi o Ifẹ̀ làwa ti wá Ifẹ̀ lórí ìrun àwa torí Ifẹ̀ ló láràbà Ifẹ̀ ló ní àràbà bóyá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ gan bóyá kí n gbé tó àràbà sórí afẹ́fẹ́ kí gbogbo àjọ ọmọ mi tó ti wá pé Ifẹ̀ ló ní àràbà fúndì èyí ìwọ àràbà tí gbàgbọ́ rẹ sọ fún ọ pé èkìtì ni orísun ilẹ̀ yorùbá dúró rẹ ńlé rẹ o àbọ̀ abálọ̀rọ̀ rẹ o mò ń bọ̀ wá bá ẹni ò tí ì dé o bẹ́ẹ̀ ni torí màá gbàràbà orí rẹ ò lè lu àràbà ọlọ lóye míì ni bí olúwo bí nkẹ̀kẹ̀ lóye tó máa lò ó ní lu àràbà nípínlẹ̀ èkó yìí láyé láyé ó ní lu àràbà nípínlẹ̀ èkó mi mo sọ fẹ́ fún ẹ ní tó bá gbà ni màá fún tó bá ti pé èkìtì lóríṣun ìwọ wọn ń jẹ́ àbàdékìtì èkìtì kẹ kí ló dé bẹ́ẹ̀ oyè mi lóye fa ń bẹ̀ torí pé ọba ló ń ṣojú Ọ̀rúnmìlà lẹ́kìtì kò ṣe fa kò ṣe babaláwo ọba alára ó ṣojú Ọ̀rúnmìlà lẹ́kìtì babaláwo ní alára náà wọn babaláwo tó jọba ní babaláwo tó kó bá dá alára babaláwo tó bá dá ajérò babaláwo bọ́dàdé ọ̀rọ̀gún léèlá ọlọ́wọ̀ ọlọ́jẹ̀ ló mọ̀kọ́ lọ́ẹ́mọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ bíbí iná ńlá ni wọ́n ifá ni wọ́n ń dá ọ̀pẹ̀lẹ̀ ni wọ́n ń lò ọ̀mùlà nìkan ṣoṣo ló ń dá kí ngbà náà ngbà yé babaláwo ni wọ́n ọmọ ọ̀mùlà ni wọ́n ọba ni wọ́n so wọn ò nídìí babaláwo míì nínú ìlú yẹn wọn ò nídìí olórí míì àwọn olórí awo olú wọn gbà náà kó tó di pé àwọn ọ̀mùlà ṣèṣe wá ń fi àràbà àgbáyé ṣèṣe wá ń fi àràbà ń tọrẹ bọ́ọ̀lù ó tún fi àràbà ní tòun ló ń gbé tán bọ̀ yóò yẹ gbogbo ayé so owó tí mò ń pè lọ lọ sípàdé àpérò ilé ìpàdé babaláwo yìí ìpàdé ìfikùlukù ibi tá a jọ ń lọ yìí general meeting ni general meeting lélẹ́yìí àti babaláwo àtàràbà àtolúwo àtọlọ́pẹ̀lẹ̀ àti alágbígbá àti ọlọ́pẹ̀lẹ̀ àti alágbígbá gbogbo yín ni mo pè sípàdé tẹ́ ẹ gbàgbọ́ pé Ifẹ̀ ni orísun yín ìwọ tí gbàgbọ́ rẹ ò bá ti gba ẹsẹ̀ gbọ́ má wà lé mi o torí ọ̀tá lè máa tìrẹ àṣẹ bẹ̀rẹ̀ ẹja ni o torí bá ọ̀dàlẹ̀ ni ẹ́ òun ṣọmọ Ọ̀rúnmìlà mọ́ ó ti di ọ̀dàlẹ̀ tó o bá lè gbé ẹ̀tọ́ Ọ̀rúnmìlà kúrò lótùfẹ̀ tó o gbélé Èkìtì ó ti di ọ̀dàlẹ̀ abini abéèrè lọ́wọ́ rẹ ọ̀dàlẹ̀ ni ẹ́ olè ni ẹ́ four one nine oníjìbìtì ọ̀bàyéjẹ́ ni ẹ́ èmi ò ní gbà ẹ́ láyè inú ilé mi lásìkò tèmi yìí ní àkókò tèmi awúrelà tí mo wà ní orí àpèrè àràbà ti ìpínlẹ̀ èkó yìí èmi ò ní gbà kí ẹrú wá pìtàn olówó rẹ̀ torí èmi pàápàá ẹrú ni mí ló tún fẹ̀ àràbà àgbáyé ló lórí èmi ẹ tó bá ti jẹ àràbà ní àgbáyé ló lárabà tá a bá ń lò káàkiri ìlú tá a bá wà babaláwo tí ìgbàgbọ́ rẹ̀ sọ pé. So Ifẹ̀ ò kí ń ṣe orísun òun má wá sí pàdé tèmi pé o mi ò pè wọ́n sí mítìnì o babaláwo tí gbàgbọ́ rẹ sọ pé Ifẹ̀ láti dáhùn o ni mo pè sí ìpàdé ilé tèmi o torí pé ó ti ń bàjẹ́ bọ̀ kòun ni kòun ló ti ń dòyìn ká ní o ẹ wò wọn ọlọ́pàá báyìí wọ́n ti mú bá wọ́n ti mú fa lórí ìrìn kọ́sítọ́mà tó wá lé yín wá ṣèfá tó ṣèfá tó bọ̀fá rẹ̀ tó ń lọ lé rẹ̀ ọlọ́pàá kì mọ́lẹ̀ lórí ọ̀nà wọn á lọ tì mọ́lẹ̀ torí pé wọ́n rí fa lọ́wọ́ rẹ̀ ṣé òfin kan ti wà tó sọ pé ká má gbé fárìnà mọ́ ni ṣé ìjọba ti fòfin báńdì ifá tá à ń sìn ní ilẹ̀ yorùbá ṣé ìjọba ó tún báńdì ifá nílẹ̀ yorùbá ni ẹ wá ní ká má protest a máa protest eléyìí o àwa máa protest a máa jẹ́ kọ́ mọ̀ kọ́ tá à ń rí tá à gbọ́dọ̀ rí àjọ nílùú ni àjọ dìbò ni àjọ ṣẹlẹ̀ ayé ni o àjọ wàálù ni o àjọ wàálù ni àjọ nílùú ni right kan náà làjọ ní so èmi ò dẹ̀ nígbà kẹ́nìkan ó jẹ wa máa yé àwọn ò ní kó má ṣèjọba nínú ìlú wọn bọ́ká tó máa wá gbé ẹ̀dọ́ lọ ní títì kan ní ká má gbé ẹni nà ká máa gbé òòṣà lọ kó máa disturb wa kéèyàn máa gbé èṣù láti ìlú kan lọ sí ìlú kan kọ́lọ́pàá disturb ẹ̀ ṣé ọlọ́pàá ò dá èṣù mọ̀mọ́ ni ṣé o yan gé èṣù ti dorí èèyàn ni àbí ṣìkìdì èṣù ti dorí èèyàn ni àbí ifá tó gbé dání lọ yẹn ẹ̀jẹ̀ ẹyẹ tùtọ́ bá pa sínú fá ó ti dẹ̀jẹ̀ èèyàn ni ṣẹ́jẹ̀ ewúrẹ́ ti dẹ̀jẹ̀ èèyàn ni àbí kò sí láàbù ni láàbù wà ń bẹ tó ti ń tẹ̀sítì kan wò so fún díẹ̀ yìí ó lófin àwọn ò ní gbà kéèyàn ó sórí iṣẹ́ ọwọ́ wa kodò torí pé ó fẹ́ jàpẹ́sìn gbogbo àwọn tó wà ń di ọlọ́pàá tó ń ṣe bẹ́ẹ̀ lẹ́sìn ni gbogbo wọn gbọ́dọ̀ jẹ́ tó bá jẹ́ mùsùlùmí máa jẹ́ kìrìsìtẹ́nì wọn ò lè jí ọmọ káàrọ̀ òjire kọ́lọ́hún òdáfá mọ̀ àwa là nígbà fún wọn tó bá máa dogun yóò dogun ni tó bá fi pé ká máa wá yan ifá tí wọ́n bá ti ń gbé fá lọ ọlọ́pàá tó bá ṣí fáwọn òkújú rẹ̀ fọ́ àjọ ọmọ tájọba dé tó bẹ̀ ni o àjọ ọmọ tájọba dé tó bí yẹn tó bá mọ̀ ni o bíṣọ̀pù yẹn ó bá a dèbò olúgọ̀ọ́gbé là á ké sí o bíṣọ̀pù yẹn ó bá a dèbò olúgọ̀ọ́gbé là á ké sí o gbogbo onífá ẹja dìde kátúyẹ kátúyẹ ẹja jọmọ bí tájọ ń lọ torí pé ìwọ náà ò lè máa wo ẹ̀bàjẹ́ kémi wà láwọ̀ ẹ̀ wò yóò bà lórúkọ jẹ́ ni o yóò bà wà lórúkọ jẹ́ ni yóò bà kó tá à ń ṣe jẹ́ ni o yóò bàjẹ́ mọ́ ọ ni o yóò bàjẹ́ ni o èmi ò dẹ̀ nígbà ìwọ tó bá ti mọ̀ pé o fẹ́ wà bàjẹ́ kó ń di ẹ̀sìn ìpìlẹ̀ kó ń di ifá àyè wà nínú ẹ̀sìn tó kún wọn purọ́ ńbẹ̀ àyè wà láti purọ́ tó bá jẹ́ mùsùlùmí torí kò sí òòṣà tó fẹ́ fi búra àlùkárò ló máa fi bú àyè wà láti purọ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì kò sí òòṣà tó fẹ́ fi búra àlùkárò ló fi bú ṣùgbọ́n tó bá ti lè fi fá búra ó lè wà ìbàjẹ́ ẹja kóra wa pọ̀ ká búra kájọ búra pé ìwọ náà kì í ṣe ọ̀bàyéjẹ́ ìwọ náà kì í ṣe olè ìwọ kì í ṣe fọ́wọ́n àǹdà ẹ̀ ká mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ìwọ náà pinnu láti ṣòdodo nídìí ìṣẹ̀ṣe yìí gbogbo oníbàámọ̀ pé olódodo ló lè tẹ̀lé èmi àwúre láàrin náà tó bá ti mú rọmọ má bá mi rìn o má wà lé mi o yóò dà fún ọ yóò rọ̀ ọ́ lọ́rùn àṣẹ ìlọ́gbìlà ayé ṣe àṣẹ olùkúsọ̀nà bíi èéfín àṣẹ wà lórí ogbó àṣẹ wà lórí atọ́ àṣẹ wà lórí àgbàdo gẹ́gẹ́ o àṣẹ gbogbo babaláwo àràbà mo pè sí ìpàdé ní ọjọ́ mẹ́rin mẹ́rin lénìí on the eight ọjọ́ wednesday ọjọ́ wednesday on the eight second wednesday of the march ìpàdé náà ó wà lídé yóò wáyé yóò wáyé ẹja múra sí i ká ṣe ní òkúkúdùn ká jọ mójútó bí tá a jọ ń lọ ojú òní ti gbogbo wa o. àṣẹ. mo kó lórí yẹn mo ń rán gbogbo ayé létí wípé ọdún ifá ìpínlẹ̀ èkó tún ti ń bọ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìṣe oṣù karùn ọdún la máa ń ṣe oṣù karùn-ún ọdún ti dé o ṣùgbọ́n àyè ò sí fún mi lálẹ́ yìí torí mo fẹ́ fi àsìkò ẹ̀rọ ẹ̀yìn tí ẹ fẹ́ wọ gbódù létí ẹ̀yìn tí bá ń rò tó ẹ̀kẹ́ ẹ ti tẹ́fá tí ò sówó tẹ́fẹ́ fi tẹ̀ ẹ́ àkókò tún ti tó láti wá tẹ bonanza oṣù karùn ọdún la máa tẹ̀ ẹ́ bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa máa tẹ̀síwájú láti fìdí ìyẹn múlẹ̀ dáadáa nítorí ọjọ́ ti lọ ká má dára wa ní agara ibi tí màá dúró sílé ní nìyẹn kí n tó máa lọ lẹ́ẹ̀kan sí mo padà sí ìpínlẹ̀ èkó gbogbo olùgbé ìpínlẹ̀ èkó ẹ̀jẹ̀ ajáde ká dìbò fapc ó wà ní apc to apc apc president apc governor ó máa so èso rere tó pọ̀ ó máa so èso rere tó pọ̀ ó máa bí àlàáfíà bá ìpínlẹ̀ èkó ẹ má ta ìpínlẹ̀ èkó tó pẹ̀lú o ẹ ti ń lajú ẹ ti ń yọ̀ǹda fún APC lọ́jọ́ tó pẹ́ nígbà tá a ní olùgbèjà lókè lásìkò yìí ìpínlẹ̀ Èkó ti lólùgbèjà lókè ẹ jẹ́ kí ìpínlẹ̀ Èkó bọ́ sọ́wọ́ APC kó kúkú lè dọ́gba mọ́ra wọn káwàrà tí wọ́n fi wá dá ire o yóò dà fún ayọ̀rọ̀ wa lọ́rùn ojú òní tiwa àdéjìyà òwe mo dúró o ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ ṣíṣe. ògbó àtọ àṣírí òrè fún.